síra tí à ń yọ ọ́kà fún wa tí a ṣàlàyé lórí ẹ̀ léyìí tí ó ní ṣe pẹ̀lú ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan. tí a bá gbàgbé síra náà ni a pinnu kó láàtọ́tù àkámi àṣìyámi wọ́n lẹ etikaf lẹ́yìn tí ad-doktor al-Mattari rahimahullahu ta'ala yóò kọ́ láti lè fi ṣe umar ní àǹfààní. Ah, ìjókòó tí ó wáyé ní àná òun náà ni ìtẹ̀síwájú lórí àwọn ètí àpè ní mọ̀fìdátù àṣìyàn àbí tí wọ́n pè ní mọ̀fìdátù àṣìyàn àwọn kan máa ń àwọ̀ jẹ́ tá a wá gbé láti di kí àfáà ti ń ṣàlàyé fún wa nípa alhaid wandefar àmọ́ nínú fífẹ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọmọ ìyàwó tí wọ́n jìnnà tó wa fún ọlọ́láǹfààní láti máa bẹ pẹ̀lú wa ní ayé ìjókòó ìjókòó tàná àrí rẹ́kọ́dì ni ṣe lórí ìdílé yìí àtẹ̀dá ìjókòó náà àtẹ̀dá padà lébi iṣẹ́ ọmọ. ó lè balẹ̀ máa jẹ́ àǹfààní fún wọn ó sì mọ̀ tó jẹ́ ìrántí fún àwa náà. قال المصنف رحمه الله تعالى الحيد والنفاس nínú àwọn kan tí máa ń ba àwọ̀ jẹ́ òun náà ní alhaid tí a ń pè ní haid òun náà ní ẹ̀jẹ̀ aláàdá obìnrin tó máa ń wáyé lóṣooṣù fún àwọn obìnrin. nífàṣù òun náà ní ẹ̀jẹ̀ tí wọ́n wáyé lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́yìn ìbímọ àbí tí nígbà míì a máa wáyé omi jẹ́ ta àbójú méjì àbójú ọjọ́ kan inú bímọ. Sọ̀rọ̀ ní àmọ́ wá tẹ̀síwájú lẹ́yìn tí obìnrin bá bímọ tán. Ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n fi òde ogójì ọjọ́ wọ́n fi dé mọ́lẹ̀. àmọ́ nígbà míì ó lè má tó bẹ́ẹ̀ tóbìnrin tí ó bímọ tí ó fi dá ẹ̀jẹ̀ bímọ dúró so ẹ̀jẹ̀ méjèèjì yìí ẹ̀jẹ̀ aláàdá obìnrin lóṣooṣù àti ẹ̀jẹ̀ bímọ méjèèjì tóbìnrin bá tó bá jáde lára obìnrin yálà kó kú ìṣẹ́jú àáyá tóbìnrin tí tí ó fi túnú àwẹ̀ ti bàjẹ́. فإذا خرج من المرأة دم الحيض أو النفاس أفطرت tẹ́jẹ́ nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ bímọ bá jáde lára obìnrin àwẹ̀ ti bàjẹ́ wàlẹ́ ayẹ fíṣọ sọ́ọ̀mùhà àwọn obìnrin ni kò lálàáfíà eléyìí ti gbogbo àwọn onímọ̀ tẹnu wọn kò lé lórí ní nǹkan tó lé lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn láti àsìkò anábì sallallahu alayhi wa sallam títí dìgbà tí atẹ́gùn dáadáa tí máa fẹ́ sí àwọn mùsùlùmí àmọ́ lásìkò tó wá yìí atẹ́gùn tí fẹ́ sí mùsùlùmí ti kún sí méjì atẹ́gùn dáadáa tí fẹ́ sáwọn mùsùlùmí tí wọ́n yẹ kúrò lórí ìlànà anabi sallallahu alayhi wa sallam ó sì ń tẹ́tà àwọn mùsùlùmí àmọ́ a sì mọ ríran atẹ́gùn mi náà tí ó mọ fẹ́ sí àwọn mùsùlùmí mi lẹ́sìn mọ rí tánàbí ó mọ sọ orí táwọn mọ sọ orí irú ọbẹ̀ lẹ́mọ̀ gbẹ́lẹ́nu tí wọ́n ní rárá kò sínú kọ́ra ní kó gbèmí tó bá ń ṣe àládà àbóbìnrin tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ abẹ́jẹ̀ nǹkan oṣù ìmọ̀ bá wẹ̀ jẹ́ àbí mọ́ nǹkan dínní láti mọ́ bá wẹ̀. irú àwọn ọ̀nà ẹ̀dùn pé atẹ́gùn gbóná òun ló fẹ́ sí wọn lára wọn náà kó sọ̀rọ̀ ń bẹ̀. so anytime tóbìnrin bá experience the monthly period àbí postnatal bleeding ní àsìkò tó ń gba àwẹ̀ lọ́wọ́ yálẹ̀ àwẹ̀ ọ̀ràn yàbí náà fílà àwẹ̀ yẹn kọ́ ó ti bàjẹ́ وإذا أسقطت الحامل مضغة فيها خلق إنسان ولو خفيها فهي النفاس ولو خفي فهي النفاس wọ́n ní obìnrin tó lóyún tí nǹkan kan bá jáde lára rẹ̀ tá a máa ń pè ní miscarriage àbẹ̀lọ́run gbogbo àwọn obìnrin wa tí wọ́n lóyún náà kọ́lọ́n kó fi ṣọ̀rọ̀ ṣọ wọn ó gbàdúrà wọn ó jẹ́ kó wọ́n sọ̀kalẹ̀ láyé àti àlàáfíà ó lórí tó lóyún tí nǹkan bá jáde lára rẹ̀ àtìlẹ́gbẹ́ tó jáde yìí bá ti ẹran sáré wípé àwòrán ẹ̀dá nìyẹn bẹ lára nǹkan tó jáde yẹn àwòrán ẹ̀dá nìyẹn ó wà lára ẹ̀ kódà kó má ti ń hàn dáadáa àmọ́ ká ah, ibi ìfẹ́ jọ etí ah, ibi ìfẹ́ jọ ọwọ́ ilé ìfẹ́ jọ orí wáyà nípa níta máa ka ẹ̀jẹ̀ tí ó dá lára obìnrin náà fún òun náà nípa ẹ̀jẹ̀ bímọ náà ni ó túmọ̀ sí pé wàyà bòtòló síyáàmù ha àwọn obìnrin mi ó ti bàjẹ́ wàyà dá asọ́tọ̀ tí yóò nù pátẹ́ni àwọn àlàkọ́tẹ́ni àwọn mọ̀lọ́kọ́tẹ́ni àmọ́ tó bá já sí wípé àtọ̀ lọ́gbọ́lọ́gbọ́ ló jáde lára obìnrin àbí ẹ̀jẹ̀ kíkì ló jáde lára obìnrin àbí ẹran bí bá sí ẹran ló jáde lára obìnrin lè ṣàfihàn kálkù ìsàn tá a lè sọ pé àrídìí kankan lára tó jọmọ́ téèyàn tó jọmọ́ sí ẹ̀dá nìyẹn wàlẹ́ ìsẹ́tì nífàsà ní tó jáde ní kìí ṣe nífàsà wàlẹ́hà ṣọkùnmọ̀lì mùsàhábọ̀ ìdájọ́ tá a fún ẹ̀jẹ̀ tó bèrè yín rí látara ìdájọ́ tó jáde yìí a mọ̀ pé ní dámú àlìsèhádọ̀ dámú àlìsèhádọ̀ ẹ̀jẹ̀ tí máa jáde láàrọ̀ obìnrin mẹ́ta ni àbíká ní mẹ́rin àwọn mẹ́ta làdámọ́ ẹlẹ́ẹ̀kẹ́ni a máa jáde lára obìnrin a máa jáde lára ọkùnrin bóyá ọkùnrin bíléèdì gọwọ́ bíléèdì gé lẹ́sẹ̀ bí ṣe ń jáde lára ọkùnrin ní máa jáde lára obìnrin náà àmọ́ ètò jẹ́ àdámọ́ tóbìnrin mẹ́ta ni àdámọ́ ṣáyé òun ni nǹkan oṣù gbogbo obìnrin náà máa ń ṣe é gbogbo obìnrin náà máa ń ṣe é tí òbí bẹ̀rẹ̀ yóò padà bẹ̀rẹ̀ èyí tí ò sì ṣe mọ́ òkú ṣe rí èyí là ń pè ní dámú ìhàyè ẹlẹ́ẹ̀kejì òun náà ní dámú àmẹ́fà ìyẹ̀ tí máa ń wáyé lẹ́yìn ìbímọ ìkẹta òun náà ní dámú ìṣèṣàbọ̀ obìnrin tó bá ń ṣe la máa ń pè ní alimusahabọ̀ so dámú ìṣèṣàbọ̀ òun ò dàbí ẹ̀jẹ̀ ìbímọ bẹ́ẹ̀ ni kò dàbí ẹ̀jẹ̀ ìbímọ nǹkan oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ méjèèjì ìdájọ́ kan náà ni wọ́n ní ìròyìn wọn orúkọ wọn àti èyí tí wọ́n á kọ̀ fún wa èyí tí haidọ̀ bá ti pọ̀ ní fásitì náà kọ̀ òun ní fásitì bó ti ẹ̀dá sí pé kátó kírun obìnrin ó mọ̀ rí pé òun mára tó bá lè gbìyànjú máa wẹ̀ níbi ẹnu kọ̀ọ̀kan àbí kó ti ìwẹ̀ kan kó ti kírun méjì ẹ̀ àmọ́ mọ́ gbé alukur'ani àbí mọ́ tọ́ alukur'ani àbí mọ́ kí ọkọ̀ rẹ̀ súnmọ́ léè tí àfi máa bá haidu àti lè lò kò sí fún ìsìhàdọ̀ torí ẹ obìnrin tó bá ń ṣe ìṣe ààbọ̀ ó lè gbà wẹ̀ kódà bọ́dá sí pé ó kù ṣẹ́jú kan sí ìjà wẹ̀ ó wá rí dámọ̀lẹ̀ ìṣe ààbọ̀ jama oṣù tó kọlu àwẹ̀ rẹ̀ sòtúrú ìdí eléyìí obìnrin tó lóyún nú tí nǹkan kan wá jáde ó jábọ́ lára rẹ̀ fetus ó jábọ́ àmọ́ tó jábọ́ nìyí a lè sọ pé a rí àwòrán ẹ̀dá mi yàn lára ẹ̀ a lè sọ bẹ́ẹ̀ èrò yẹn nìyí a lè sọ pé nípa kò lè ṣe kò ṣe nípa kò sọ́lé wàlá ẹ̀yà tó lè sọ́ọ̀mù ha yóò máa kírun bẹ́ẹ̀ sì ni àwọ̀ rẹ̀ ń kọ́kọ́ bàjẹ́ wọ́n ní wà kéèlà ẹ̀yà tó lè sọ́ọ̀mù ha bẹ́ẹ̀ sọ́ọ̀tún amọ́tò àwọn àlàkà láwọn onímọ̀ míì ní ó bàjẹ́ o tó bá dájú pé àtọ̀ àbí ẹ̀jẹ̀ kíkí ló jábọ́ bọ̀yà jùzù lè mọ́ á bó tẹ̀ dá sí pé ètò lékè ní pé kó bàjẹ́ ní ètò lékè àmọ́ ẹgbẹ́ bá ti wọ́n sọ fún wa tọ́rọ̀ bá wá lójú méjì lọ́dọ̀ àwọn onímọ̀ ìlú ìjẹ́ káwọn èèyàn máa fojú méjì ló wà o àmọ́ ojú alákọ̀ọ́kọ́ àbójú kejì òun ló fẹsẹ̀ múlẹ̀ tó lálàáfíà tó. wọ̀yà jùzù lè mọ́ àti àwọn ẹ̀jùsù lè mọ́ àti ìsìn náà ló fẹ́ mọ́tì alhaid wà náà wíyálé ádìlẹ̀ síyàn wọ́n ní ó tọ́ kì í ṣe súnà àmọ́ tọ́ fún àwọn obìnrin tó máa fẹ́ lo oògùn àbí ohunkóhun tí ó jẹ́ nǹkan àláàlú ó lè jẹ́ tablet ó lè jẹ́ lómi ó lè jẹ́ lágbo ó lè jẹ́ onígi tí wọ́n jẹ tí wọ́n lọ bí àgúnmu tí wọ́n á lò láti lè fi lé haidọ̀ wọn jìnnà sí wọn nínú oṣù rọmọdán wọn fi láǹfààní láti gba ààwẹ̀ oṣù rọmọdán wípé láì ní ìdíwọ́ haidọ̀. لأجل الصيام إن كانت تلك الوسائل لا تضرها ضررا بينا. وشو لا يسلم به؟ سمعت ما يقول irinṣẹ́ tó lò yìí oògùn tó lò yìí kò ní mú ìnira tí ó hàn bá wọn ìnira tó le tó wá di wípé oògùn ló lò láti má fẹ́ ṣe háìdọ̀ nínú oṣù Ramadan láwá di wípé kò tiẹ̀ rí bí háìdọ̀ ṣe mọ́ tó túmọ̀ sí pé àti bímọ yìí kò ti látara oògùn tó lò àbí tí wá di pé bóríṣi fọ làró máa ró pẹ̀lú máa dùn àwẹ̀ tó fẹ́ tà gan-an aró orókùn aró ìradìẹ̀. sọ̀rọ̀ tó bá ti mú major effect ìnira ara bẹ́ẹ̀ni yẹn nìyí wọn ni kò filẹ̀ làbọ́rọ́rọ́ ọ̀làdìrà ìnira òsínú ẹ̀sìn mọ́tún fọwọ́ rẹ̀ pàǹtí òdìyànlá wọlé àwòlẹ̀ kẹ́rìkù sì máa lò ha fi فقد نهينا عن التكلف وربما ضر التكلف هلاك wọ́n ní tó da jù ọ́ náà ní kó bèrè kó jìnnà sí nǹkan máa ń gbà kó mọ̀ lọ ẹni tì láti lè fi prevent haidọ̀ kó mọ̀ lọ kí ló torí pé ìfẹ́ lo oògùn kó bá ṣe haidọ̀ ní oṣù Ramadan ó fẹ́ labọ̀rẹ̀ lọ́rùn ni ntọ́lọ́run bó labọ̀ lọ́rùn ọlọ́run ti mọ gbogbo yóò ṣe àlàádà yóò ṣe haidọ̀ yóò ṣe lè fáàkì àbí tọ̀ ọlọ́run sì ti mọ̀ pé tọ̀ owó tó bá ti rí áìdọ̀ rẹ fàwọn ẹlẹ́ dá padà lẹ́yìn oṣù owó làbọ̀ tó sọ pé ó fẹ́ lo oògùn kan tó kì í ṣe áìdọ̀ so takalófù náà máa ń pè lẹ́yìn nínú ìṣẹ̀lẹ̀ à kéèyàn máa la nǹkan bọ́rẹ̀ lọ́rùn léyìí tọ́lọ́run sì lábọ̀ wá lọ́rùn kí nǹkan ní tí wọ́n tún wá bí ìnira fún wa a máa wáyé níbi ìbádà a máa wáyé níbi àsọlóòkù mọ̀ wáyé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ kódà níbi ìmúra ọmọ wáyé bẹ́ẹ̀ kódà níbi ìrísí ẹlòmíì ọlọ́wọ̀n ọlọ́wọ̀n ó sì mọ̀ pé ọlọ́wọ̀n òṣèlú lólówó yóò mọ̀ wá ṣe bí ẹni tọ́lọ́wọ̀n bá ṣe ní olówó tó wá ṣẹ̀yìn wá ṣẹ̀yìn bọ̀ ó padà mọ̀ pé ah, aṣọ olóṣèpára kò ní gbèjọ olówó so tàkálùfù anabi sallallahu alayhi wa sallam ó ní alimutashabihu bima la yu'ta aw bima lam yu'ta kàláàbí ti tìyàrí ọ̀sọ̀ fúrẹ́nikẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ ní pọ́lọ́n ọ̀bọ fún un nígbẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bọ òkun nígbẹ̀rẹ̀ àwọn ọlọ́run ọlọ́run òkun wọ́n á ti bẹ́ẹ̀ ní pọ́lọ́n ọ̀bọ òun anábìrin ẹni ẹ̀dá ẹ̀gẹ́ bẹ́ẹ̀ tó ntọ́lọ́wọ́n bò bá fún wa ká má pè é nínú rẹ̀ kó làwọn onímọ̀ ló fẹ́ni lẹ̀ nínú ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀pá yìí pé bó báyìí fi hà á lùkù hà ní mọ́mọ́ tó lù fáwọn èèyàn tó ha lùkù dání Ramadan kà ó sì ń kà ni bá fún kẹwàá àbí kẹsàn-án pé

gbà òun náà nìyẹn ẹlòmíì tó jí láàárọ̀ ó sì lọ́wọ́ oṣù ìsìláàmù mọ́ ẹlòmíì ẹ̀ kó pẹ́yìn dà ìta wá rí wípé àwọn nǹkan sọ tó dódodo lórí wípé ó ń tàn ó ti ń sọ̀dà kejì òun wọn ti ń bẹ nísìnyí ẹlòmíì ṣe ti ṣe látàárọ̀ owó ó gbowó fẹ́lòmíì fifty million mọ̀ mú kùránì ten million mọ̀ bọ́ ànàmí thirty million mọ̀ dàlẹ́ àwọn mùsùlùmí rú ẹlòmí wà bẹ́ẹ̀ tó ta àlùkìyàmọ̀ rẹ̀ torí owó torí ayé ayé tí ò ní pẹ́ tán àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́ kó sọ àkúrò ń bẹ̀. tọ́ ẹni mùsùlùmí tó ń gba àwẹ̀ tó wá lóhùn òṣìṣẹ́ láàmù mọ́ ó sọ ní jama gbogbo ìgbésí ayé rẹ̀ tó ti lò sẹ́yìn ní dáadáa níjọsìn fọlọ́ àti ààwẹ̀ ibi tó gba ààwẹ̀ dé gbogbo ẹ̀ ti bàjẹ́ gbogbo ẹ̀ ó ti bàjẹ́ eléyìí sọ̀rọ̀ tó yẹn jẹun lọ́sàn-án ààwẹ̀ àbí yẹn máa mú mi eléyìí irun gan ó ti bàjẹ́ áàjì ó ti bàjẹ́ iṣẹ́ olóró ó ti bàjẹ́ gbogbo dáadáa tó ti ṣe síwájú gbogbo ẹ̀ ti wọ̀ mi. fàmìlì rẹ̀ sáájà àná afáàní ẹnikẹ́ni tó bá gbórí kúrò nínú ìsìláàmù kó wọ́n ṣe ìsìláàmù mọ́ ọ̀wọ̀ sọ́ọ̀ṣìmù tó ti bẹ ní àsìkò tó gbá àwẹ̀ lọ́wọ́ nínú àwẹ̀ lọ́wọ́ ìkọ́wúlì bí ọ̀rọ̀ ló sọ tó fi lówó tó fi kúrò nínú ìsìláàmù ni ká ń yẹ súbọ̀ lọ́hà subhánà bí àpẹẹrẹ tó wọ́n sùn fi hàn máa bú ọlọ́run àlọ́ mùsùlùmí ni lálẹ́ àná náà ti gbé mi olóhùn ti ìyàwó àlá lẹ́yìn ọlọ́run lọ́nà tó ṣàánú wa ẹ̀lẹ́ náà máa bú ọlọ́run yóò bú àgbà òsì tí ò lè sọ lánàá mùsùlùmí ni lẹ́nìí ó ti sọ̀rọ̀ ẹ̀dín jódì ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ tó ẹ pé lásìkò tó ń gbàwò lọ́wọ́ ló ṣe àwọn ìṣesí yìí àwọn ti bàjẹ́ o kódà kí ẹ dáwọ̀ ẹnìkan gbogbo ìjọ fún yẹn ó ti bàjẹ́ torí pé ẹ ti kúrò ní mùsùlùmí أو فعل كأن يرمي المصحف استهانة به àbí ẹni ẹni ní ìṣe ló fi kúrò nínú ìsìláàmù kùránì ọ̀rọ̀ ọlọ́run ló bá mú olódede ló bá jù ó jù ní ṣáláńgá àbó jù lè jẹ́ lẹ́yìn tó fi ń yẹ ìyá kùránì kùránì mọ́mọ́ ìjábọ́ lọ́wọ́ rẹ̀ rárá òun ló mọ̀ mọ̀ ju kùránì síbi tó fi ṣe níbi ẹ̀gbìn kódà kó jù sílẹ̀ lẹ́yìn lẹ́sìn pé yẹpẹrẹ alukur'ani ó tàn wọ́n ìsìláàmù rẹ ti bàjẹ́ bí ìsìláàmù bá ti bàjẹ́ gbogbo òpó márààrún tí ń sọyàn tí ń sọyàn dé mùsùlùmí jama ọ̀nà ti bàjẹ́ náà nù. ọ̀rọ̀ ìṣèkọ́ọ̀dì ayé ń kẹrọ bẹ kọ́lbìhì albàdàlmọ́t àdúgbòdà pé ọkàn ló fi kúrò nínú ìsìláàmù lẹ́yìn tó wó sùsùn tó takò lórí ọkàn rẹ̀ wípé nígbà bá ti kú kò sí ìgbéǹde kankan ikú ni òpin ènìyàn àjò ẹ̀dá ní tí máa ń sọnù pé ah, ọlọ́wọ́ wa gbé wa dìde yóò wá ní ká ṣe ìṣirò yóò wá tán alẹ́ kan àti ní ká àlùjáná ah, bí yẹn bá ti ń takò ìgbédìde ó ti takò ìṣirò ó ti takò àlùjáná ó ti takò iná ó ti takò gbogbo ntọ́lọ́wọ́ bá ń ròyìn fún wa kánábì sọ̀rọ̀ láti rántí lálàyé ó ń tàn yín kì í ṣe mùsùlùmí náà a sì mọ̀ kó kan nínú òpó ìmánì òun náà ni wọ́n tó mí ìlúyọ́mù àhà kánídà gbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn ọjọ́ ẹ̀san ọjọ́ ìdájọ́ bí ẹ bá wá ń takò eléyìí lórí ọkàn rẹ̀ tó nílẹ̀ lórí ọkàn rẹ̀ tó ló ń tọ̀ ń bọ̀ tó sì ń gbà rẹ̀ lọ́wọ́ àwẹ̀ ti bàjẹ́ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́. àwọn yẹ̀sù kẹfì kúdọ̀rọ̀ ti lọ alẹ́ bá ti ìbáàdì àbẹ́niyẹn nìyí tẹ́ ń ṣe méjì lórí gbà sọ́nà lágbára àti gbé gbé wa dìde nígbà bá kú tán kú ṣírò ọlọ́run ò lágbára rẹ̀. pé ọlọ́run ọba ò lágbára ẹ̀ láti lè gbé wa dìde kò lágbára ẹ̀ kúrò ẹni bẹ́ẹ̀ ó ti ń takò kínú ó ti ń takò alùkìyàmá nìyẹn nínú sọ́tùkà ọlọ́run sọ yọ ní tó sọ ẹnìkan di kékeré lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn. ọlọ́ni wàdà kàlàjẹ mẹ́ta hu ọwọ́ gọ́ọ̀lì bẹ̀rẹ̀ nọ́ọ̀sì yìí kọ́ọ̀lì àmà àgbọ̀nù àna àbìyí tẹ̀bídù abẹ́dẹ̀ àtẹ̀bídà àna àbìyí tẹ̀bídù abẹ́dẹ̀ ọmọ àgbọ̀nù àna sáátà ọ̀ ìlà ó ní nígbà tó wọnú ọgbà rẹ̀ tó ní kọ́ lọ́wọ́ bá kẹ́ ọlọ́run fún lọ́gbọ̀ọ́gbọ̀ tó pọ̀ ah! ìgbẹ́rẹ́ yóò lè parẹ́ tó túmọ̀ sí pé kò sí ìgbẹ̀yìn ayé ilé ayé ò ní parẹ́ mọ́ lọ́dọ̀ títí ẹ̀ lọ́hùn. so irú ẹni ni ó ní ó di kẹsẹ̀ rí so ló dájú pé láti mọ sọ níta mọ sọ àbí níta mọ ní láti sọ ọkàn tó rílẹ̀ léyìí pé yàpá sí Islam kò gbọdọ̀ máa wáyé lórí ọkàn wa a máa ba ìjọsìn tá à ń bẹ lórí ẹ̀ àtàwọn tá a ti ti síwájú a máa bàjẹ́ onífàkọ́dé bọ́tọ̀ láti sọ mú irú ẹni bá ní tó ń ṣe èméjì lórí agbára ọlọ́run láti lè yẹ òkú fún ìṣirò irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹ̀rẹ́ ti bàjẹ́ o. ọ̀yìn tá a bá wa rọ́jà ilẹ̀ islam bẹ́ẹ̀ni ni bá tọrọ tútúbá tútúbá wo ni tó padà sínú islam kò níbi pé ó ń pe ṣàhádà padà tútúbá náà ló ṣe asàfùmáwà àtúntò bẹ́ẹ̀ àṣemùkù lẹ́sọ̀lẹ́ wà lẹ́yìn tó fi ń jọ́sìn tọ́lọ̀ olùtọ́ lọ́ ní ìṣe kò níbi ó wẹ̀ kò níbi wẹ̀ ní tí ó ṣe náà nù ìrọ̀ ẹni bẹ́ẹ̀ fa lẹ́yìn ọba ọba ìpẹ̀lẹ̀ ọ̀ iye ọjọ́ tó bá fi nínú orí dà tó bá fi dọ́kàn náà ni yóò san gbèsè ọdún ibi ọjọ́ méjì náà ni yóò san gbèsè rẹ̀ eléyìí nínú àwọn àkíyèsí òun náà lẹ́yìn náà àfáàní mọ̀sá ìlú mọ̀hìnmá wọ́n ní àwọn ọ̀rọ̀ kan bẹ tó fi yẹ ká tún mọ̀ lágbárin ibi tá a dé yìí lágbárin àwọn nǹkan tí máa ń bá àwẹ̀ jẹ́ àti àwọn nǹkan tí kì í ba àwẹ̀ jẹ́ kò ní pé ẹni bá sọ fún wa ní ìjẹta ìpè ẹnì kan ò lè sọ pé nǹkan báyìí ó bá àwẹ̀ jẹ́ àyàfi ń tọ́lọ̀ bá ló bá àwẹ̀ jẹ́ tánàbí ló bá àwẹ̀ jẹ́ sallallahu alaihi wasallam bọ́lọ́wọ́ bò bá ló bá wẹ̀ jẹ́ tánàbí ló ló bá wẹ̀ jẹ́ ẹnu tí o bá o ló bá wẹ̀ jẹ́ ó dàgẹ́ bí ọ̀rọ̀ rí yóò sùn ní táwọn kan wá ní ẹ àwọn ti mọ́jọ́ ìyàwó lẹ́fẹ́ ṣe ni àbẹ́fẹ́ kú mọ́ kódà tó yóò bá kú mọ́ gan ẹ́ tùsùbáhù yàwó má sáàdù yìí ọjọ́ kejì tọmọ wáyé òun là máa kú mọ́ àìníkapá àti pẹran ló lọ sọ di ọjọ́ kẹrìnlá báyìí nípa ká bá kọ̀ǹtínú yóò di ọjọ́ kọkànlélógún tọ bá a bá sì níkapá náà tọ nígbà lọ́nba mú kápá wa àmì bàbá níkapá lọ́sẹ̀ àkọ́kọ́ a lè mújọ́ ó wà ní ìkó wọn tó ní ọmọ ìyàwó mi bímọ lánàá tó bá ti jẹ ọ̀túnla àtàkìkọ wọn béèrè pé bolo ní ti tiẹ̀ torí dáná ní sallallahu alaihi wasallam tó sọ yàwó má sáàbì ẹ̀jẹ̀ so kámátì wá sọ oṣù sáàbì bẹ̀rẹ̀ àwẹ̀ jama mùsùlùmí sọ fún wa ní ọjọ́ monday tá a bẹ̀rẹ̀ jókòó yìí wípé ẹni kò lẹ́tọ̀ọ́ kó sọ kó gbà báyìí yẹn máa kú tiẹ̀ sínú islam nǹkan méjìlá láti máa ń bẹ̀rẹ̀ ramadan ìkan ìpínlẹ̀ ìkan lẹ tuntun yẹsùn tún dòkúlù sàr ramadan bẹ̀rù yàtì ìlẹ́ẹ̀lì. أصلاً، وبإكمال شعبان ثلاثين يوماً بدلاً. بعد ما بẹ̀rẹ̀ oṣù رمضان òun لريبي lè rí rí oṣù ètò Kùránì فمن شهد منكم الشهر الله أبو فمن شهد منكم الإخبار فمن شهد منكم الشهر من رؤية هلال شهر رمضان طبعا rí ìlétí oṣù رمضان anabi sallallahu alayhi wa sallam alámọ̀rí nípa àwẹ̀ èké tíọ́rì tíọ́rì kọ́ practical anabi ṣe fún wa sallallahu alayhi wa sallam ọdún kìí anabi débi madina ní ramadan jẹ́ ọ̀ràn yẹn tó tó bá wá sí anabi sì kú ní ọdún kẹwàá tó dé madina rárá pé anabi gba àwẹ̀ mélòó ó gba àwẹ̀ mẹ́sàn-án tí ò lábùlà gbogbo ẹ̀ pátápátá wọ́n rí oṣù wọ́n wá oṣù wọ́n rí oṣù lé wọ́n wá oṣù wọ́n nínú oṣù ni torí pé ntọ́nà ní kó sọ fún wa kó fi kọ́ wa nù súnmú lérò ìyẹ́ tì súnmú lérò ìyẹ́ tì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ bá ti rí oṣù wà á fírú lérò ìyẹ́ tì ẹ túnú tẹ́ bá ti rí oṣù. وإن غبي عليكم فأكملوا الشهر 30 يوما أو شعبان 30 يوما تبات tó wá tó kúrú kúrú wá kọ ní yín tẹ̀ sí rí ẹ̀ka ṣàbánu kó pé ọgbọ̀n tánàbí sọ nìyẹn jẹ̀mọ́ so rúyà yẹn ni rúyà tù basọ̀ríyà ni kì í ṣe rúyà tù fàlàkíyà basọ̀ríyà ni. bára bí sọ fún wa nìyẹn tòtò tó mọ̀ tó dábàá ráwọn yẹn kan lẹ́nu náà wọ́n á kóra wọn ọjọ́ wọ́n ṣoṣù ká sórí ẹ́ jama wọ́n ń tara wọn anybody tó wulẹ̀ kó jẹ́ sóòmù lè ro ìyá tì ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ń anybody lọ. gbàtẹ́ tí wọ́n bọ̀rọ̀ jẹ́ wọn nìyẹn kódà àwẹ̀ twenty thirty gan ọjọ́ monday tí ló dùn jẹ́ ṣùgbọ́n ẹ ẹ wá da ọmọ ànábì òru torí ẹ mọ sara rẹ ẹhẹ mọ gba àwẹ̀ mújọmújọ àyè gba àwẹ̀ mújọmújọ àyè fi sọdún mújọmújọ táàfì bẹ̀rẹ̀ àwẹ̀ táàfì túnú àwẹ̀ ànábì sallallahu fún wa. njẹ́ òrojú rẹ̀ ṣé oṣù yọ mọ́ ni oṣù ń yọ ní tí ò yẹ lásán pé kò sí àbí alihamdulilayi a sì nínú jẹ́ pé oṣù mẹ́fà oòrùn ni oṣù mẹ́fà alẹ́ ni rárá àtìkà twenty four hours day and night wọn á ní torí pé àwọn kan ní mọ́ríkàtì kan mọ́ríkàtì bo mọ́ríkàtì bo àbáwọn kan wọn kan tó ní kan league of league of juhala juhala àwọn kan líìgì kan àwọn líìgì aláìmọ̀kan kan wọ́n kóra wọn jọ ilé ìjàpá sílẹ̀ náà lẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò ẹ̀ tí ẹ̀ gbìyànjú láti wà bẹ́ẹ̀ bá ti ẹ̀ wá tó bá ń dùn yín tẹ̀rí á sọ pé wọ́n wá wọn rí ẹ̀ kí ẹ gbìyànjú àti wá ẹ̀kàn mújọ náà tó ti pé kọ̀ǹpútà sọ pé ìjọba yìí ṣe kọ̀ǹpútà ní ìlànà ilé ìsìlá tòtòrí eléyìí ayẹfẹ́ ti fẹ́ àti elétò adìẹ àti láwọn tó ń dá òjò àwa mùsùlùmí àwọn tán bá ti ń mújọ́ tán mújọ́ kalẹ̀ bí àwọn kan lígì ọkùnrin kan bí àwọn lígì olímpíìkì ló wẹ́n àti ìfẹ́ náà ìdèkì àwọn léyìn ni àwọn tó máa ń dá tán dá òjò ìsìlámù láàmú a ní olórí tó lórí mùsùlùmí gbogbo nàìjíríà ìjọba nàìjíríà ló fọwọ́ sí olórí léyìn ní ìjọba òmọ́rí wọn fọwọ́ sí èso lórí mùsùlùmí ẹnìkan wá ní kíjọba ìlàmù rárá ìlú yorùbá náà ìsìlámù súnmọ́ lè ròyẹ ti wà ápùtúrú lè ròyẹ ti nítorí bẹ́ẹ̀ lákòó sílẹ̀ ni so kì í ṣiṣẹ́ tuntun káwọn tí wọ́n wá oṣù kí wọ́n ṣe mistake wọ́n bá ṣe mistake wọ́n ṣe mistake lórí kíni lórí lórí ìpìlẹ̀ náà ni lórí ìpìlẹ̀ ni lásìkò alì radiyallahu ta'ala anhu wọ́n ṣe mistake àwọn tí wọ́n wá oṣù wọ́n ní òjò sọ nígbà òjò kejì wọ́n pa adé nígbà pé àwọn bàtà oṣù gbàwẹ̀ dé ìgbà tí àwẹ̀ di twenty eight oṣù ṣàwálì ti yọ a lè ní ẹgbà ẹ àìsùn náà wọ́n sì tún twenty eight wa lẹ́yìn ìrọ̀mọ̀ lẹ́yìn tó tún tọ́sán ìtún náà rò tán wọ́n wá ní ká san gbèsè ẹ̀sán padà tó tó twenty nine ẹ̀dá kò sí wàhálà wà bẹ́ẹ̀ ká ṣe mistake lórí òdodo ká ṣe mistake lórí ìpìlẹ̀ jẹ̀mọ́ àfojúkò ń bẹ nílẹ̀ ìsìlámù. amaka ká lu mistake lórí ìfẹ́ ẹnu ìyáde méjì. tuntun ìdí eléyìí àwọn tó sọ pé on the eighteen kan ni dé march náà sì àbí february àbí december ten ọba eléyìí ẹ má dá wọn lọ́wọ́ ọmọ náà ti róṣù sùtọ́ọ̀nù gbogbo mùsùlùmí nàìjíríà àti nasfati àti jasfati àti korib àti baid àti akọrọbù àti asfati gbogbo everybody àti mẹ́ríkà gbàgede àti àdàbíyà zumura àti líìgì mọ́mù ìbàdàn àti líìgì mọ́mù ọ̀yọ́ àti mọ́kì èkó àti gbogbo bí tó ti mú sí sòtọ́nù ó kéde ìgbà táàmù oṣù tòun mọ́tò mọ́tò ara ẹgbẹ́ tó ti gbé láwà nìkan sórí ló máa da àwọn àwùjọ àwọn mùsùlùmí mọ́kì ibo mọ́kì ajégede mọ́kì nàìjíríà ilẹ̀ yorùbá sì nìyí tọ́ ọlọ́dẹ tó ṣe ẹgbẹ́ tó wá pọ̀ ilẹ̀ yorùbá èwo láwọn àtẹ̀lé mi yìí so mọ́kì márkàzì ọ̀tọ̀ mọ́kì àdàbíyọ̀ ọ̀tọ̀ mọ́fì nàìjíríà là ń retí tàbí mọ́fì nàìjíríà sòtọ́ ọ̀nà mùsùlùmí àbí òsì nàìjíríà rẹ̀ owó tẹ̀ ná owó tẹ̀ ná lọ́rẹ́ nílẹ̀ yorùbá ẹ̀ẹ́dùn tó ná ní nàìjíríà ná nàìjíríà ẹ̀ náwó nàìjíríà ẹ̀ mọ̀ pariwo tinubu òkè ó yẹ kẹ́ ní pírẹ́sidẹ́ntì mi náà nílẹ̀ yorùbá ṣọmọdé ká àwùjọ àwa mùsùlùmí ká má dàrú má má fi níta fi bẹ̀rẹ̀ nìyẹn bá a bá sì gbàgbẹ́ níbi kan bá náà ti róṣù níta fi máa ń tún àrò nìyẹn àwọn kan mú kàlẹ́ndà kalẹ̀ tán lo kọ̀ǹpútà tẹ̀mọ́ àwọn kan wá da àwùjọ àwọn mùsùlùmí ni wọ́n dà wá rú torí pé kò sí àkọsílẹ̀ kankan lè lórí nínú Al-Qur'an àbí nínú Ànábì sallallahu alaihi wasallam kò sí. sotori ìdílé yìí ẹni tó sọ fún wa yìí pé ní nǹkan kan máa ń bá ọ̀rọ̀ jẹ ló lẹ́rìí tí ò bá ti lẹ́rìí gbogbo ẹ̀mẹ̀ sọ̀n gbogbo ẹ̀mẹ̀ sọ̀n ẹ̀rí méjì ó lẹ́ tuntun ni yálà náà lè kúrò hàn tààrà àbí wọn àrẹ́bí sallallahu alaihi wasallam tààrà àbí ìgbìyànjú àwọn onímọ̀ látara sí kùránì wí tánàbí sọ sallallahu alaihi wasallam àmọ́ pé nǹkan yìí ó kàn wọ́n tuntun ẹ̀sùn lọ́sàn-án ah, àwẹ̀ àwọn ti bàjẹ́ ó mẹ́rin wá ẹ̀wẹ̀ lọ́sàn-án ẹ̀wẹ̀ abẹ́ ti bàjẹ́ ó mẹ́rin wá ha tó fọkànbalẹ̀ yálà ọmọdé àbí náfìlà gbogbo tá a bá tún pè ní ìjọsìn pátá ẹni tó wù ẹnu ẹni tó wù bá kó sọ kó ti bàjẹ́ láì mọ̀ fún wa ní evidence yálà ní alukur'ani àbí nọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbí èyí tí àwọn onímọ̀ tí wọ́n mú jáde nínú ọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alaihi wasallam sọlábẹ́lẹ́yìn láyé fàfẹ́rù àfọ́ kọ́lù ìdọ́rọ̀ ẹni tó bá yọ eyín tó yọ eyín yọ eyín ò bá àwẹ̀ jẹ́ ó di ẹ̀hẹ́n ò bá àwẹ̀ jẹ́ wà á lè ní sàárò tó ní bá ti dàm àmẹ́ni ni yóò sọ̀ra níbi ìyọ eyín ẹ̀jẹ̀ tó bá jáde hmm, ẹgbẹ́lẹ̀ yorùbá ẹ mọ́mú jẹ ah, níjọ́ òun gbàgbà wà kékeré bí ẹ bá fi nǹkan kan kó bóyá gbèlè kọ́ra àwọn làwọn fi mú làwọn fi àṣeyíjà ìlíyà ni ìyẹn mú jẹ yẹ́bẹ̀ ìjọ àbúrò òkè fọdọ́jì sọyìn ìsúnú Islam so ẹni tí yìnyín bá yọ ó máa máa bí kó máa máa ẹ̀jẹ̀ tó bá jáde ń bẹ̀ ẹ̀hẹ́n abẹ́rìjì náà ló bú ni àbí ahọ́n rẹ ló gé jẹ ni ẹ̀jẹ̀ tó bá jáde lẹ́nu ni kò bá àwẹ̀ jẹ́ o lókùngbà tó o bá ti máa máa gbìn ni. mọ̀ pé mo ní tó bá fà mọ́ àwẹ̀ ti àwẹ̀ ti bàjẹ́ tó bá mọ̀ mọ̀ tó bá ta fẹ́rẹ́ ẹ̀ ó sáré ju làákàyè rẹ lọ ló bọ́ sọ́nà fún rẹ ló lọ́lẹ̀ eléyìí ni kò bá àwẹ̀ jẹ́ wàlá ìfọ́tìrù ọ̀sọ́ ìmọ̀ òròjì dáńdẹ̀rù wà. tó bá wáyé kò bá àwẹ̀ jẹ́ ó pọ̀ kékeré ni àbí díẹ̀ ni kò bá àwẹ̀ jẹ́ àṣọ fún wa wípé ọ̀nà méjì ọ̀nà méjì ni nǹkan tí wọ́n ń lọ sọ́nà fún máa ń gbà lára wa àjà ẹnu àbí ihò mú àjà inú àti ihò mú wọ́n pàdé ní ọ̀nà ọ̀fun orí ẹ̀ gbogbo ohun tó bá ti wọlé láti àjà inú àbí ọ̀nà ọ̀fun ní nǹkan tí yàn máa ń jẹ àbí nǹkan tí yàn ò tún jẹ nǹkan tá a máa ń jẹ àbí nǹkan tá a ti ń jẹ tó bá wọlé nǹkan ó bà á jẹ́ ó bàjẹ́ àmọ́ tí yóò bá mọ̀ ó wọlé látara ìgbàgbé àbó wọlé látara àìmọ̀ kódà kó ṣe ó pèlè kò bàjẹ́ ṣókè so rohan òun ni ẹ̀jẹ̀ àmúhun wọ́n máa ní kí wọ́n gbóyó kébà yìí wọ́n bá wọn dàgbò ṣe gbó sókè ní o lè ta séré tí ó jáde ní ẹnu ọlọ́nà fún ọlọ́nà fún rẹ tó bá mọ̀mọ́ wa lọ́ mi àwọn ẹ̀ bàjẹ́ àmọ́ tó bá mọ̀mọ́ gbẹnu jẹ́ kó sáfẹ́rẹ́ mi kò bá ọ̀rọ̀ jẹ́ àwọn ìjòrò ṣì ń àbí egbò ọgbẹ́ egbogbo tó ronú sáré ológbó ẹlẹ́tẹ̀ àbó ológbó ẹni àjẹ ẹnu tó ẹ̀jẹ̀ yẹn wà á ti ìgbà títí náà wọ́n bá ara rẹ̀ ló jẹ́ ẹ̀jẹ̀ ni ó mọ̀ sódà rẹ̀ mọ́ gbé mi tó bá mọ́ náà gbé mi àwẹ̀ ti bàjẹ́ àtìbẹ́jẹ́ ni kì í ṣe aṣọ oúnjẹ kì í ṣe oúnjẹ kí ló wá gbé mi fún. sókè nínú ẹ̀ òun náà ni nínú ẹ̀ òun náà ni àfààní wajumuru ulama wọn ní ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ anilhijamata la tufatir sahin ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ lọ lórí pé hijama táǹpẹ̀ ní kúpìn òun ni kí wọ́n gba ẹ̀jẹ̀ dúdú tí máa ń kó nira bá ara kí wọ́n gbà á lára ẹni níbikíbi tó bá wọ́ sí bóyá páni ẹ̀yìn ni ìbàdí ni ikùn ni ojúgun ni ọ̀pọ̀n orí ni kí wọ́n gbà á kí wọ́n gbà kúrò lára èèyàn kálàfíà lè bá dé eléyìí là ń pè ní àlẹ́ṣẹ̀jẹ̀ àná. sọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ní wọ́n ní eléyìí kò ba àwẹ̀ jẹ́ wọ́n ní ó ba àwẹ̀ wàkíyèlè tó fàtòrò àwọn míì ní pé ó bàjẹ́ olófà torípa anábì sallallahu alayhi wa sallam anábì ṣe ìjàmà sallallahu alayhi wa sallam ìṣìṣẹ́jẹmọ rasulullah sallallahu alayhi wa sallam anábì ṣe ìjàmà òun tó ń ṣe náà lọ́dún sọ wípé aftara alhajim wal mahjum ìjàmà ẹni tó ṣe àbẹ̀ni wọ́n ṣe fún àwẹ̀ ti bàjẹ́ so ọ̀rọ̀ wa pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ pé ewu gangan láàfin rinlẹ̀ torí àwọn kan lọ lórí pé ìjàmà kì í bàjẹ́ tí bá máa ń bàjẹ́ ni anájú ò ní ṣe àwọn tó sọ pé ń máa bàjẹ́ àwọn ní gbóná ló sọ̀rọ̀ yìí sàmọ́ àwọn tòun ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí ò lálàáfíà fàdísùn ni kò lálàáfíà so wakil àwọn mìíràn wà fún àwọn àlèṣe jẹ́ mọ̀tòlè sọ ìmọ̀kúrú wa àwọn mìíràn àwọn àfa wọn ní mọ̀kúrú ni ǹjẹ́ yẹ kí yẹn kò bá àwẹ̀ jẹ́ àmọ́ máa dé ládàá àwẹ̀ kù. wàlẹ̀ àwọn ọ̀lẹ́ tẹ́rù kù ìjàmọ̀ lè sọ àìmọ̀ fọwọ́ lómi lẹ́fẹ̀ẹ́rẹ́ àkọ̀wé fẹ́lẹ́fẹ́tẹ̀rẹ̀ bí yà wọ́n ní èyí tí ó dáa jù àlẹ́ àwùlẹ́ yẹn náà pè ní mazhabul ahwati nígbà míì táwọn bá lọ tán wo lọ tán wo bọ̀ tó wà áháwá tún ní pé tó fi ní lọ́kàn balẹ̀ nígbà yẹn pé àwọn tán ní kíyàn ṣe tán ní ó bàwẹ̀ jẹ́ wọ́n wà àwọn tán ló bàwẹ̀ jẹ́ tó ń bẹ á sì mọ̀ tó bá dá sí pé àwọn tán ní kíyàn má ṣe torí kó bàwẹ̀ jẹ́ lọ́rọ́ ń padà wá lékè àmọ́ níláwẹ̀ láwọn ọjọ́ ni ohun tó kún bẹ́tà fún mi ni kíyàn kúkú fi ilẹ̀ ìyẹn ìtàpá tí wọ́n kọ síra padà fi ń nílẹ̀. ولأنها قد تضعف الصائم عن إتمام صومه yàtọ̀ sí pé bóun ṣe jẹ́ àtúmọ̀ fasábà bí kí ẹni tó gba àwẹ̀ tí wọ́n fẹ́ gbẹ̀jẹ̀ dúdú lára rẹ̀ ní fún wíìkì yóò wíìkì ó ṣe ìjàmà láago mẹ́wàá àwẹ̀ ìṣúná sí láago méje àtọ̀ ah, màtọ́ nígbà láago méjìlá ó ti wó Ìbàdàn bí ẹni wọ̀yọ́ kò balance dáadáa mọ́ torí pé ó ti weak torí ẹ̀ mọ́ wulẹ̀ kúnkún ṣe ṣìjáàmà máa bá àwẹ̀ rẹ lọ so ó padà ṣe ìjáàmà mi ó ṣe ní nígbà bá tunu tán àǹfààní wà fún mi lẹ́yìn tá a bá tunu. àmọ́ ìfọ̀rájú dẹ́mu kọ́lé ní ìjọ́rọ̀ ní tẹ̀hálí ní tẹ̀bíyà falẹ́ ìtọ́fẹ́ máa ń lọ ṣìjáàmà wọ́n ní kán gba ẹ̀jẹ̀ lára wa fún blood test bóyá fún malaria ni bóyá sugar level ni kíní kan kíní kan ni wọ́n fi test lára wa ni fún medical test eléyìí ni kò bá àwẹ̀ jẹ́ torí ni ìtún wọn gbà lára wa ó kéré sí tó máa ń gbà níbi ìṣèjáwọn ẹ̀rí pé èèyàn wọn ò gba ẹ̀jẹ̀ blood test lára èèyàn kíyàn wá wí náà kí ló dé onídìí ní kìíní ẹ̀rọ wọn ń fẹ́ mọ́ mú ẹ̀ ọ̀gbọ̀n ara tuntun wọn gbà lára èèyàn kìí tó nǹkan kódà àwọn nǹkan ìgbàlódé mi ń bẹ tó dá sí pé ẹni tó máa fẹ́ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n kàn mú okínní abẹ́rẹ́ wọ́n fi gún ní àtàpapọ̀ ẹ̀jẹ̀ tó bá sọ jáde yẹn ni ìyẹn ni wọ́n á gbà so ẹ rí i pé nǹkan tó kéré òun náà nìyẹn so any blood tó jáde lára wa tó kéré fún àǹfààní àyẹ̀wò ẹ̀jẹ̀ kò sí aburú ń bẹ̀ kò bà ààrọ̀ jẹ́ béèyàn bá béèyàn bá lọ ṣe kò bá wẹ̀ jẹ́. والمريض الذي يحتاج إلى الغسيل الكلي يفتر بسبب مرضه wọ́n ní ẹ̀rí aláàárẹ̀ tó dájú pé nínú ètò ìwòsàn tí wọ́n fà kalẹ̀ fún òun náà ni fífọ kíndìnrín kíndìnrín la máa ń pè ní alkùlí gàsílì kùlí òun ni kí wọ́n fọ kíndìnrín wọ́n fọ kíndìnrín rẹ̀ wọn ní rẹ níbẹ̀ ṣùgbọ́n ọrẹ níbẹ̀ kò ní láwẹ̀ látara operation yìí ṣùgbọ́n ìyá kiri ayé amọ̀lẹ́tì àfọ̀rọ̀ ha bá dá ṣe fàájì tó bá ti wá gbádùn lẹ́yìn ọmọ náà yóò da ọjọ́ méjì mẹ́ta mẹ́rin ni wọ́n fi ṣe operation yìí fún yóò da padà. فإن كان مرضه لا يرجى شفاؤه àtàánà àǹfọ̀lẹ̀ yọmọ mẹ́sìkìnà tó bá yẹ pé àárẹ̀ tó mú tó fi ń fọ kíndìnrín rẹ̀ bí àwọn kan ní kíndìnrín ti àárẹ̀ ní dialysis tẹ́kù gbogbo gbà gbogbo gbà tí èkú yóò sì máa ṣe é nù lórí àwọn eléyìí ní ìjẹ́mà gbogbo àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ò fi gbàgbé ní Ramadan yóò mọ̀ bọ́ aláìní torí pé àárẹ̀ rẹ̀ permanent ni wọ́n ìnàkánná hu àṣìyá mọ̀gbẹ́lá mọ̀ṣáká wà á. أجر عملية الغسيل كل أثناء صومه فإنه يفطر بذلك ومن تبار لون وإن أمكنه الصيام أولى لون لا تداوي بلا مشقة شو سن رمبه شو سن رمبه و أجري عملية الغسيل كل أثناء صومه فإنه يفطر بذلك تسدى في operation yẹn náà wọ́n sọ fún tòun wọ́n lẹ́ni yẹn nìyí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kí ló fà á lẹ́ anahu yóò tọ́ àfúnná algasil táyìn gbà tí wọ́n sọ pọ́lísì yẹn fún wọ́n á fún ní kíni wọ́n á fún ní mahalóla glucose wọ́n á fún ní glucose bí abẹ́ bẹ́ẹ̀ ni glucose ni wọ́n mọ̀ fún un so ọwọ́ mọ̀gádẹ́lẹ́dẹ́sìn ìntí ẹ̀bà tí ó ṣe lára tókèlè ó ṣe lára òun náà ní tí wọ́n fún yín náà ó ṣe lára tó túmọ̀ sí pé full supplement owó nìyẹn sókè wàlẹ̀ àsọ̀fù àfáàní wàlẹ̀ àsọ̀fù wọ́n lè tó lékè náà rọ̀ nípa àná hólà yóò fi màá dáwà jọ ṣáfi bàtìmìhì ẹnikẹ́ni tí ó bá lo oògùn sí ikùn ẹ̀ ẹni tó lo oògùn sí ikùn ẹ̀ wọ́n ní kò bá àwẹ̀ jẹ́ bóyá ojú egbò wà lára ẹ̀ tó bá fi oògùn sí ó wá fi plaster lè so eléyìí ni kò bá àwẹ̀ jẹ́ àwòrán àfihì àbí orí ẹ̀ ó fi orí ó fi irun gbá wọ́n wá fa irun etílédè ibi tí egbò wà tọ̀ wọ́n wá fi oògùn sí fàwọ́sọ̀lá dàwa ìlà dáàkìlì jàrìsì débi pé inú egbò gan-an òun ni oògùn yẹn ló wọ̀ lọ kò bá àrùn jẹ́ sókè wàlá yóò bẹ́tẹ̀ ọ̀tí rí ṣe in min udnihi aw aynihi so wọ́n ní bákan náà ẹnikẹ́ni tó lo bí àwọn bíi eye drop oògùn ojú ó ní kí ni wọ́n ń apollo ó wá fi eye drop sójú àbó ní àrùn létí ó fi ear drop ó fi sétí fọwọ́sọlá wọn lẹ́ni bẹ́ẹ̀ ìpínlẹ̀ kejì wọn ni wọn ní kò bá àwẹ̀ jẹ́ o wàlẹ́ abilkohun olókohun yẹn ni tẹ́lẹ̀tì ń pè tìró olùlò tìró wọn ní kò bàjẹ́ wájà da tọ́ àmì àhófẹ́ ṣálkì kódà bẹ̀rẹ̀ pé ó fìlì tèsì ẹ̀ ní ọ̀nà ọ̀fun kò bàjẹ́ wàlẹ́ àwòlẹ́ àmọ́ tó dáa tàrí kò zálẹ̀ kẹ́ńkẹ́ náà yẹ jùlọ asáròfò fi ṣálkì yìí tó dáa fún ni kó fìlẹ̀ tó bá mọ̀ pé òun ó rí irun pa rẹ̀ ní ọ̀nà fún un wàfẹ̀lẹ̀ fẹ́tẹ̀rì lè kọ́ sọ́ra tó ń ṣẹlẹ̀ àfọkànwé bẹ́ẹ̀ ní ìfọ̀kọ̀ ha wọ́n ní ẹ̀rí ìdánmọ́ fi ń sín mú ìyún ni orí àpẹẹrẹ láàrin àwọn onímọ̀ sáǹdé ìdánmọ́ tó tánmọ́ ń kán sí mú bíi inhaler àbí sí nǹkan mi ìtọ́jú olómi bẹ́ẹ̀ tí ọmọ nǹkan tí mú tó ń san imú àwọn onímọ̀ ní yàpọ̀ ẹni wọn lọ àsọ́fù anáwó láti fàtòrò sọ́ọ̀hìn ìdàkẹ́rẹ́ ti fi pọ́rọ̀fù àm àwòdákàlà ti àfá wọ̀tẹ̀dẹ́nàbọ̀ ìtìlá àmà náfàdà mẹ́niyà ìlẹ̀lẹ́hàrù wọ́n ní kò bàwẹ̀ jẹ́ tó bá dá sí pé etí bèbè mú òun la fi sí etí bèbè mú la fi sí abáwa tí ẹ̀ wá ti wọ mú náà ó wá débi òkè mú kìí ṣe irú lọ́nlọ́nlọ́nlọ́n tóbi tó tọ̀ bàbá ti àárí bẹ́ẹ̀ náà èyí tá a bá fìlì nínú kíní tá a dà mò ń nì ó wá bọ́ sí ọ̀nà fún so ẹni yẹn wá tú dànù ó tú dànù kò bá wọ ilé àmọ́ tí yorùbá tú dànù pẹ́pẹ́ nǹkan olómi ni ó jáde ní inú ó bọ́ sọ́nà fún làwọn náà bá fi ìṣẹ́lì àfihàn lọ síkùn àwẹ̀ ti bàjẹ́ fàyín wasalat al-qatra ila halqihi fal-qada'u ahwaj wọ́n ní tí ẹ̀kan rẹ̀ ìkan kìíní ni drop yẹn nìyí tó bá bọ́ sórí tẹ́lẹ̀sì pé orí ọ̀nà fún tó fi wá lọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni nǹkan yóò dá ààwẹ̀ padà yẹn ni tí ó fẹsẹ̀ nílẹ̀ jù wọ́n àwòlá fi'lu dhalika laylan khurujan min al wọ́n ní tó dáfẹ́ nìyẹn òun náà ni kó sọ gbogbo eléyìí nígbà tó bá tún nù kò sára tí yóò lè dá èyí kí wọ́n fún yàn lábẹ́rẹ́ kí yàn gbomi kí yàn gbogbo tí yàn lè ṣe nínú ọ̀sán àrùn yẹn náà fani àti ṣe nígbà tí a bá tunu tán. wọ́n lọ tọ́ra ti bòbá àbẹ̀tún wọ́n ní tí ìṣinṣin bá fò ìṣinṣin kéékèèké àbí ńlá tó máa ń fòfòrò kan kéékèèké náà táwọn ọmọ fò báyìí fàdákà láti sàmà sáhìb ó wá sí ẹnu ẹni tí ń gba àwẹ̀ ọ̀wá sọ láti ọ̀rọ̀sọ̀lá fi jẹ́ òfahù láàyò fèrò wọ́n á lọ débi wá débi àjà yẹn àjẹ ọ̀nà fún wọn ní kò bàwẹ̀ jẹ́ sókè torí pé òun náà ṣàlàyé nílẹ̀ ṣíṣe máa bọ̀ kí n jẹ́ àwọn tó wá pẹ́ ni àníyàn ẹni ni ṣèlú yé wọn kò ṣàánú wa oríṣiríṣi là ń rí látara íńtánẹ́ẹ̀tì nísìnyí ẹlẹ́mílẹ̀ ni òun lè jẹ́ ṣíṣe mẹ́wàá á sì máa hàn báyìí ó sì máa hàn ọmú yóò là nílẹ̀ náà ni ó sì máa kó bẹ́ẹ̀ ẹlẹ́mílẹ̀ lọ táwọn ìṣiṣẹ́ kan pọ̀ sí ó sì máa hàn tó bá máa máa gbé ṣinṣin ni àbí kòkòrò àti tambolo ó máa máa gbé ni jama ààrẹ ti bàjẹ́ àwọn tí ò bá máa máa tẹ́lẹ̀ yìí ń tán fò sí ẹnu rẹ̀ tẹ́lẹ̀ yìí ni so kò bá wà lọ sọ́nà fún kò bá wẹ̀jẹ́ wàlẹ́ ayé asọ́in bí gobar tariq wà gobar àti dakik wọ́n ní eruku ojú ọ̀nà kò bá wẹ̀jẹ́ eruku ojú ọ̀nà àti wà lásìkò ẹ̀rùn báyìí ní bá sára olúwo nígbà níláwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ láwẹ̀ ewu tó lọ bà jẹ́ bẹ́ẹ̀ náà ni eruku tí ìgbà jíjẹ alọ gba olùbọ́ tó bẹ ìrọ̀lẹ́ láàrin àpò òun tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó bá ti deliberately put on the irú owó tó ń pọ̀ ní ìlú ìjẹ́ kó lọ alóyè wọn gbé bẹ́ẹ̀ amúlẹ̀fẹ́ àwọn ti bàjẹ́ àbí màmá ọ̀bẹ tuntun tó kó sí ilé ẹnu bá pa lọ́dọ̀ ẹgbọ́n lẹ́nu ẹ̀ ló bá máa máa gbé àwẹ̀ ti bàjẹ́. ìrú ìdòkàn àlùhàtọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ta ẹgbẹ́ náà ni acd acd ìbára àwọn onírẹ́dì àbí àbí ń bẹ́ náà sùn ọ̀bàrẹ́ àwọn àti gíga ní ìrí wọ́n sì bẹ̀rẹ̀ ẹ̀rọ yẹ lóṣù lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó jẹ òun bẹ bá ẹ tó ọdún sẹgbẹ mọ àyè pàbọ tó lé lẹ́yìn àná tí má dá àgbọn àmọ́ ní má ti ń gbọ́ ọbẹ̀ títì àwọn ẹ̀kẹ́ pè púpọ̀ àti kò dáa tó so pé ó bá jẹ́ torí pé èéfín ọbẹ̀ kò ní substance nínú ní tó jẹ́ bí oúnjẹ kò ní tó lè yóyàn ó bá lanu lẹ́ni di next year ó lè yó ẹ̀fọ́nmọ́ni àyè gbókè mọ̀bẹ̀ tó dùn ó wà ń bí ọ̀nà sọ̀bẹ̀ ní sáfẹ́jọ́ ọ̀nà àmọ́ ti mọ ọbẹ̀ yẹn ò dùn bó ló ṣe mọ̀ òórùn méjì ni òórùn méjì ò tún mọ̀ ṣùgbọ́n dùn àìgbókè mọ̀bẹ̀ tó dùn so torí ẹ̀ òórùn oúnjẹ kò ba àwẹ̀ jẹ́ wàlẹ bá àṣàbí sẹmìlẹ sọhìn àlùfẹtọ wàrà àtọyẹbá wàdúhàn àlùfẹks àlùmàrúf bẹrọ àyẹtìhì àlùkọwìyẹ wọn ní kò sábòrò ń bẹ fàlà àwẹ̀ ẹni máa ń gbàwẹ̀ lọlọkùnrin lóde gbogbo òórùn pẹfúm lọ́fíńdà àti àwọn òórùn míì tó dáa bíi body cream tó lóòórùn kò sábòrò ń bẹ àbáwọn nǹkan mi bíi vicks ṣe é pé tó bá split verse àwọn yẹn nìyí wọ́n ní kò sáàbùrú ń bẹ̀ tó ní àwọn ohun tó wà pa á fún kò sáàbùrú ń bẹ̀ kò bàbá jẹ́ wẹ̀yẹ̀ júùsù lè sá ìṣàmù ìbàkúr mìíràn kí wọ́n bá lára fi fi ṣáàkì wọ́n ní ó tọ́ fún aláwẹ̀ ó lè gbóòórùn àwọn pẹ̀fúmù onígi ìyẹn bá fóònù nìyẹn so pẹ̀fúmù olómi ń olóró ló ń náà ń ó tún wá po ní igi jẹ́ pé tí a bá igi tí wọ́n dáná sí igi ó lè jẹ́ gbogbo ó lè jẹ́ wood wọ́n dáná sí èéfín ẹ̀ ló mọ nǹkan lẹ́gbà tí wọ́n flit lé náà so kò sá burú bẹ́ẹ̀ fún aláwẹ̀ ó lè ó lè gbọ́ àmọ́ ó mọ̀ jẹ́ kó pọ̀ jù fàyìnbá alára fẹ́ ṣe iṣẹ́ àkàlùfẹ́fọ́ after indakẹ́sẹ̀ ní alùlẹ̀ ẹ̀ tó bá jẹ́ kó pọ̀ jù lọ́dọ̀ bọ̀ àwọn onímọ̀ wọ́n á ní àwọn ẹ̀rọ ti bàjẹ́ ní àná ìbàkúrò làwọn jùrùm torí pé pẹ̀fúm tẹ rí ni ẹ̀ ń rí onígi tẹ rí Thank you.

lẹ́fẹ̀ẹ́ àwọn náà mo gbóná ewé igbó òun náà ní substance yẹn nínú ẹjọ mo fẹ́ rẹ ja ni mo fẹ́ rẹ ja báwo kí n fọ́n ló fẹ́ rẹ ja ó fẹ́ ja ọ ló fẹ́ rà ó dé ó ti jẹ ṣó ṣe ìrẹsì ìrẹsì òkèlè gbọ òfẹ́ sínú ìdájẹ́ afẹ́sàkùn ló fẹ́ rẹ ja ni ẹja tó ń sọ ìgbó òní àwọn amúgbó àmúyó so substance yẹn ni tó ló fi dá sí pé èéfín sìgá èéfín igbó oúnjẹ ni ó bá wẹ̀ jẹ́ ọ̀tọ̀ ni pé igbó àti sìgá haramu ní àìjá imú sókè torí àwọn tán ni sìgá àtàwọn tán ni igbó tán gbé jáde wọ́n ní gbogbo tó bá mu sìgá tó mu gbó kò ní dàgbà tí èkú ìpètọ́ṣẹ́ síbẹ̀ nìyẹn ó wà ń bẹ̀ the smokers are liable to die young wọ́n lọ́wọ́ tó bá ti mu sìgá tó ti ń mẹ̀ fín o ò ní dàgbà tó fi kú torí pé jẹfúnjẹdọ ni jẹfúnjẹdọ òun ni wọ́n so àmọ́ ìdájọ́ rẹ̀ níbàámu sí àwẹ̀ ó bá wẹ̀ yẹn sókè torí ẹ̀ lẹ́bi jẹ́ pé ẹ̀ lè rẹ́ nìkan tó lóun gbà ẹ̀ kó sì mọ́ ó mọ́ fásitì àwọn bá ń mu sìgá yọmọ ìpínlẹ̀ bá dájú yó àbí ẹ̀lẹ́ nìkan tó mu sìgá tó gbá àwẹ̀ tó wà máa mu sìgá inú àwẹ̀ ẹ mu sìgá ni kò bá rẹ̀ jẹ́ tó ń jẹ ni kì í ń jẹ àwọn tó mọ̀ pé ó ń jẹ ni. wọ̀dì mi wà ní wàá tó bọ̀ yóò sọ̀rọ̀ mu tàn náà wọ́n wà bí ayé tọ́rẹ́ kọ́ oníkàmọ́ dájú yíyan bíbọ̀ bíbín sísun fífín pátápátá haramu ni ọlọ́run bá ṣe léwọ̀ fún wa lè ṣògbú ti bọ́ra rò wá àlùfàfíà lọ́jọ́ sí nìsan torí pé ó nílẹ̀ medically worldwide tí ò sí apẹ́ nínú ẹ̀ ìnira tí ó bí fún ara WHO the world health organization àwọn tó ń rí sí ètò ìlera ní gbogbo ayé ẹnu kò lórí ẹ̀ wọ́n náà wọ ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ndé wọn tún mú sùgá orí wọn bá bọ̀ mẹ́ ẹlòmíì rè eyín ẹ̀ ọmọ kékeré thirty five gbogbo yín yóò ti jẹrà èyí tó jẹrà àwọn yín kankan ó ti kán látara èéfín iná èyí tó sì kan gbogbo wà dúdú ẹ bá fẹ́ mú gbó ète wọn àwọn adó lórí kọbọlì àwọn lórí kọbọlì gbogbo àwọn orí ọmọ níka wọn yìí àwọn adó gbúndúkú gbúndúkú wíwà tí wọ́n ti gé bọ́ tó ẹni tó bá ti mú nǹkan tó àwọn ah, ilé ìmú bẹ́ẹ̀ ètò ẹ̀sì ẹ̀sì náà ní báyìí ètò ìwà tó ju àrò pọ̀n gbogbo yẹn nìyí so ká má ti sọ iṣẹ́ tiẹ̀ lórí ara iṣẹ́ tiẹ̀ lórí kíndìnrín iṣẹ́ tiẹ̀ lórí ẹ̀dọ̀fóró gbogbo oríkèéríkèé ara wa nìyí àlàáfíà kì í dé bá wọn tí wọn bá ti mú sìgá tó mú gbó tó ń lè sí. wàmí dáríkà mùsàlùmá alburbikan wàṣàmà wọn nínú ẹ wọn náà ni tí wọn pè ní alburbikan ọ̀dọ̀ wọn lọrin àwọn eléyìí ń bẹ wọn ni wọn mú mu sudan asọb ti àwọn méjèèjì yìí a máa ba àwẹ̀ jẹ́ fàyidà fàyidà wàtò àfẹl fami àwọn amf yẹtẹhìlẹ́ni wọ́yẹ́dọ̀kọ̀lù bí ní kò máa àdìsáhó lẹ́jọ́ àwọn eléyìí ni tó máa fi wọ́n sẹ́nu àbí wọ́n fi wọ́n sí imú so kìíní substance yẹn nìyí yóò fòfẹ́ rẹ̀ láti bẹ̀ yóò lọ sí àjà ẹnu wọn bá sọ ihu annabufa kan arabuha wal oxygen asinai láàyò fàtọrọ ní asọ́ìn wọn ni tó lékè òun náà ni pé inhaler táwọn asthmatic tó máa ń lò àti oxygen tó máa fi ń rọ́pò ìmí fálà rẹ̀ àwọn méjèèjì lè kò bá àwẹ̀ jẹ́ bó ṣe wulẹ̀ kó mọ̀ ṣókè. wọ́n mọ̀ tó lọ àlẹ́ ìfàjòrò wọ́n lẹ́yìn tí ẹni ṣé àlùfájàre bá yọba yẹn ni wípé wọ́n pe as-salatu khairun minan nawm qabla an tasila min al-janaba fàṣọ́mù sọ̀hìn bẹ́ẹ̀ sì ló ń tọ̀ òun ó bùkátà láti wẹ̀ jánábà kèwà ti wẹ̀ jánábà gbogbo asọ́lá tí ó ká èrò mi nànà o ṣé àìmá ti wẹ̀ jánábà ni ṣó bá àwẹ̀ rẹ̀ jẹ́ fàṣọ́mù sọ̀hìn àwẹ̀ rẹ̀ ńkọ́ kò bàjẹ́ o ó lálàáfíà torí pé kì í ṣe pé inú àlùfáàjà rí ló ti láṣepọ̀ pẹ̀lú ìyàwó ó ti láṣepọ̀ síwájú alifájàre sadik, ìwẹ̀ ni ò tí wẹ̀ so kìí sì ṣe mọ́jẹ̀mú mọ́jẹ̀mú ààwẹ̀ òun ni pé ìyẹn gbọ́dọ̀ wẹ̀ kúrò níbi jánábà mọ́jẹ̀mú ààwẹ̀ òun ni kíyàn kóra dúró ibi tí máa ń bá àwẹ̀ jẹ jíjẹ mímu àti ìbóbìnrin láṣepọ̀ so ẹni tí wáyé pé òun ní jánábà lára tí kò wáyé tí ń wẹ̀ tó ti pé aṣọ láti sọ́dọ̀ mí náà náà àwọn èèyàn kò kò bàjẹ́ wọn kẹfà nìkan láàyè tó wọn fọ́fá ìlà ọ̀tọ́fùrọ́t tìlẹ́l wọ̀tọ́lá alifájúrú kọ́bílẹ̀ tẹ̀tẹ́fẹ́l fàtẹ̀tẹ́fẹ́l bá dà tọ́lú ìfájúrú wọ́tà súnmù lálẹ́kẹ̀l yọ̀wò. bẹ́ẹ̀ náà ni obìnrin tó yẹ pé ó ń ṣe àládà lọ́wọ́ àládà rẹ̀ wá parí ó parí síwájú kálùfájà rẹ̀ kó tó yọ àmọ́ kò tí wẹ̀ ṣẹ́gbọ́n yé <laughs> àbóbìnrin tí ó bímọ aláàdà tá à ń pè ní fáàsì aláàdà ìbímọ ó wá dáwọ́ dúró àmóhùn náà ti ń wẹ̀ wọ́n ti wá pé asọ́láṣọ fáàdọ̀ mi náà náà ṣóbìnrin yóò mọ bàwẹ̀ lọ́rin àbí yóò à ní ah, ìmọ̀ tí wẹ̀ ó sì yẹ kí n wẹ̀ ìsì tí wẹ̀ tí mo láyẹ̀ ò láwẹ̀ ó mọ bàwẹ̀ lọ́rin tó túmọ̀ sí pé àìmọ́ ti wẹ̀ gúúsù jànáàbà gúúsùlù nìfà kò sọ gómìnà lè bẹ̀rẹ̀ àwẹ̀ lókun ìgbà tí ẹ̀jẹ̀ bá ti dá síwájú kí àlùfájà ní kó tó yọ. àmọ́ kọ́mẹ̀ pé tó bá yẹ pé ẹ̀jẹ̀ wa lọ dá lẹ́yìn àlùfájà rí yóò wẹ̀ kò ní gbà wẹ̀ torí pé ṣòrótù ojúbi àṣìyàn ó gbọ́dọ̀ pé kí àsìkò àlùfájà rí kó tí ò bá pé tó ń lọ pé nínú ìgbà tí alifájà ti yọ tán ààwẹ̀ kì í ṣọ̀rọ̀ yàn lórí ẹni yẹn kódà kò sáwẹ̀ fún tán ṣẹgẹ́dì tí mo sọ yìí so haidọ obìnrin ẹ̀jẹ̀ rẹ̀ dá lẹ́yìn lẹ́yìn bàtà kásùbà tán òun ló dá kó wẹ̀ yóò kírun àmọ́ àwẹ̀ ọjọ́ nǹkan ó ti lọ yóò dá padà ní àdéhùn bẹ̀rẹ̀ rẹ̀ ò lè bẹ̀rẹ̀ rẹ̀ yóò dá padà ni torí pé ara obìnrin gbọ́dọ̀ mọ́ síwájú kíndọ́tù ara obìnrin gbọ́dọ̀ mọ́ ní mímọ́ kí ẹ̀jẹ̀ haida bí ní ìfàsì kó dání o síwájú kálífàsà rí òdodo kó tó yọ. wàjúmúrò ulẹ̀mà wọn ní ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ anaman asbaha muftira fi awwal yawmin min ramadan dhannan annahu fi akhir yawmin min sha'ban wọ́n ní ẹnikẹ́ni asbaha muftira fi awal yawmi Ramadan kò mọ̀ wípé ọjọ́ èní bóyá òun ò mọ̀ pé wọ́n ti rí oṣù tó fi lọ sùn nígbà tó bá gbogbo wọn fi lóṣù àbí tá a sì mọ̀ pé twenty nine ni labáadé a sì gbọ́ kán lóṣù tó fi lọ sùn nígbà tó wọ́n fi jí ṣe é pé yóò jí nídìí gé ìjẹun tí kò ní kò sáwẹ̀ ń ta ni aha so fi awa yomi Ramadan dọ́nà àná fi àkèrè yomi Shaban òun ka ọjọ́ òun fún ẹ̀hẹ́n last day of Shaban tó mú kò gbọ́ fún wọn lóṣù wà kọ́ ọmọ tó bẹ́ẹ̀ jìnnà tó àná fún awala yomi Ramadan àmọ́ ó padà rìn ilẹ̀ wípé ọjọ́ níbi ọjọ́ àkọ́kọ́ Ramadan ni òun lòun ò gbọ́ òun lòun ò wà wí ẹ̀ wájaba alayhi musaf an yufattirat baqiyata yomi thumma alayhi qada rẹ níbẹ̀ yóò pòrà dúró ní àsìkò tó kù ní ọjọ́ òun yóò pòrà dúró torí pé a ti wà nínú oṣù rọmọdán kò ní máa bóúnjẹ lọ àmọ́ ọ̀dà yìí pé kò bẹ̀rẹ̀ àwẹ̀ ní síwájú kálífàjà rẹ̀ tó tó pé àfẹ́rẹ́ kárọ̀mínà náà yóò dá àwẹ̀ ọjọ́ ni yóò dá padà ohun tó ti jẹ láàárọ̀ òtó bá hùn ìyàwó ètò bá ṣe rí láago mẹ́jọ àárọ̀ oṣù tó bá wọn ó ti mọ̀ pé ah èmi ọjọ́ Ramadan ló gbọ́dọ̀ pọn ọjọ́ ńlẹ̀ ṣókèlè yóò pọn lé àìmọ̀ òun ni fóun kò wá mọ̀ ni ó ti wá mọ̀ nu bó ṣe mọ ẹni yìí a ṣe òǹsàk yóò kóra dúró kúrò ní tó máa ń bá àwẹ̀ jẹ àmọ́ kò láwẹ̀ yóò dá àwẹ̀ jọ kan yóò dá padà wàkútàlà falẹ̀ ulama al-fuqaha fi man hakala aw shariba dhannan عدم طلوع الفجر أو ظن غروب الشمس وتبين خطأه wọ́n ní àwọn onímọ̀ wọ́n ní yàpẹ̀ ẹnu lórí ẹnikẹ́ni tó jẹun tóun sì rò bóyá àlùfájà rí òtí yọ ṣẹ́gbọ́n yín lọ́dọ̀ ti tiẹ̀ àlùfájà rí òtí yọ ní bá sì ń jẹun lọ bẹ́ẹ̀ sì ni àlùfájà rí nǹkan ó ti yọ àbẹ́ni tí tọ̀ lọ́dọ̀ ti tiẹ̀ òun ni pé òun kọ́ ó ti wọ̀ ló bá ṣínu láì mọ̀ pé òòrùn ń kọ́ kèé wọ̀ wọ̀tàbá yẹn náà sátọ̀ òhù ó padà wá kílẹ̀ ah mo ṣe mistake níṣẹ́ àti òkèlè tí mo ẹran ẹja tí mo jẹ gbẹ̀yìn yẹn mo jẹ lẹ́yìn ìgbà tí àlùfáàjà rẹ ti yọ ni ní ìfimọ̀ ah ìgbà tí mo ṣínú yẹn ó sì kùsẹ̀ ní márùn tuntun ṣínú. fàásà fòkànhà àná sọ́mọ́ ọba pé ọ̀gbọ̀rọ̀ onímọ̀ ní àwẹ̀rẹ̀ ńkọ́ ó ti bàjẹ́ yóò dá àwọn ìbọ̀wálé ìlẹ̀kọ̀ọ́dọ́ àwọn ẹjọ́ kan yóò padà bá pálábàdùn fuqaha wọn láwọn mí náà wọn àfààní sawmuhu sahih àwọn ẹ̀ lálàáfíà wà lápọ̀dọ́ àléhi kò ní san gbèsè ẹ̀ padà sàwọn akẹ́ni lọ́kọ́tọ̀ fi sahur ọ̀fìn fòtòrò yálà bóyá àìmọ̀ yẹn níbi ìjẹsàárì ni àbí níbi ìṣinu lèkólè láyé tààlà tukọ́lọ́ba aláṣọ bàkánà tààlà lọ́rọ̀ bá ní aláṣọ wàhídẹ̀ ìyẹn ọlọ́run ní ká máa sọ pé wòlúwa wà látó akíndìnà má bà wá wí má fìyà jẹ wá ìnàsínà tá a bá ṣe ń tá a mọ̀ àmọ́ àgbàgbé ṣe ni àwọn àfáànà àbí ń tá a mọ̀ òun la fẹ́ ṣe ní yẹ ká ṣe òun la ṣe ní yẹ ká ṣe òun la fẹ́ ṣe àmọ́ tí ò yẹ ká ṣe ló padà wá di ṣíṣe ìyẹn náà pé ní fata so àwọn afáàmì ní ẹni yẹn kọ́ àwọn ẹ̀rọ ò bàjẹ́ ṣókèlè kòrán náà fi sọ fàkúlù ẹ̀ṣọ́rọ́bù ọlọ́ni ẹ̀jẹ̀ mu hàtẹ́ ìtàbáyẹnu lákùn tàbáyẹnu yẹn ni pé wọ́n ti wà it is clear to you pé àlùfáàjà rí nǹkan ó ti yọ súnmọ́ àti mo sì yàmọ̀ ilẹ̀ lẹ́yìn ẹ̀ mọ̀ wá gbàgbọ́ yín sọ títí tó fi di alẹ́ so ẹni tó ń jẹun tí kò rí àmọ̀ dájú òun sì rí pé a sì wà ní àsìkò sàárì ní bá sì ń jẹun ní jẹun lọ títí sọ irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kò sí láìsí fún ẹni yẹn títí tabayinu títí tí ẹ pé tabayinu tó fi ṣẹlẹ̀ tí ó fi clear sí wípé òun ti àṣẹ ìlú ìdọ́lá pé alágídí ọkàn ni o torí pé mọ́sálà yìí tẹ́lẹ̀ mi ò gbọ́yé lásìkò yìí nù bí ẹ bá rí àwọn àsáàrò àwọn apá kan náà àwọn sọ̀hábà yóò bẹ̀lẹ̀ máa jẹun títí dago méje méje àbọ̀ là mo ka àwọn sáré wọ́n máa ń jẹ́ ní wípé oorun ni ò sì yọ. ó lè wáyé bẹ́ẹ̀ fún mi tó bá dá sí pé o máa lùfájà rí o máa wá àbí o ò rí ẹni tó o lè gbára lé nínú àwọn tó ń pè wọ́n. ṣókèlè tá a bá rẹ ní tá a lè gbára lé nínú àwọn tí wọ́n pè wọ́n pé ah lágbájá báyìí tí wọ́n ń pè wọ́n òun mọ inú tó bá pè inú yẹn authentic ni tóun bá ti lè perun kódà bó bá fi òkèlè sẹ́nu wàá pọ̀. ṣẹgbọ́n yé àwọn tó ń pè ládùúgbò wá pọ̀ agbọ̀mí àsọ̀láàtì ọ̀kádù nílẹ̀ náà rìn quarter after five àsọ̀láàtì ọ̀kádù nílẹ̀ náà rìn twenty after five àsọ̀láàtì ọ̀kádù nílẹ̀ náà rìn ọ̀gọ̀rọ̀ wọn five thirty àsọ̀láàtì ọ̀kádù nílẹ̀ náà rìn quarter after quarter two ẹ̀yìn sì gbọ́rùn mi àsọ̀láàtì ọ̀kádù nílẹ̀ náà rìn one minute to six òun á rí i pé ah èyí tó ń pe títí ẹ̀ ní one minute to six yẹn ló fi ẹ́ lọ́kàn balẹ̀ ló gbára lé hmm. tó túmọ̀ sí pé o ti lẹ́ni tí ó sọ fún wọn pé àlùfájà rí òdodo o sì yọnu o wá pẹ́ jí o bu òkèlè báyìí asọ́lá tí o kájọ mi lẹ́nu wọ́n mi tòṣì jùlẹ̀ tó yẹ pé o ti gbé sẹ́nu asọ́lá tí o kájọ mi lẹ́nu pọ̀ tó bá ti sin dídájí ọ̀nà fún asọ́lá tí o kájọ mi lẹ́nu lè jáde tó gbọ́dọ̀ gbé lù clear torí pé tí kùránì sọ náà nù wàkúlù wàṣírọ́bù ọlọ́run ni ẹ̀jẹ̀ ẹ̀mú àtàyàtà báyìí yẹn lákùn ọ̀ǹtì tẹ́bá tó rí dájú wípé alifájà dodo ti yọ wọ́n lè fi rí dájú so any attempt wípé ah mo gbẹ́kẹ̀lé mi ó dẹ́sáré mú mi gẹ́ẹ̀kan gẹ́ẹ̀kan mi àwẹ̀ di bàjẹ́ ṣùgbọ́n tó yẹ pé àwọn tó ń pèrò ní five thirty àwọn eléyìí ni tó sì clear pé àwọn eléyìí ah, ah, àwẹ̀ ò tí alifájà rí òdodo ò tí yọ àfáà máa sòkèlè ìjó òkèlè irun títí wọn ò lè gba oúnjẹ lẹ́nu rẹ̀. <laughs> Wọ́n gbọ́dọ̀ pàdé. So, what is torí ẹ léyìn ni òun eléyìn lè gba òkè kò lè gbóúnjẹ lẹ́nu èèyàn bó ṣe wulẹ̀ kó mọ̀ ẹni tó lè gbóúnjẹ lẹ́nu èèyàn òun ni kó dá sí ẹni tó ń pè òun yẹn ẹni tó ń pè ó dàbà lójú sókè ẹ àmọ́ lọ sí mi sí ẹ ah sáré omi sáré omi sáré omi tó bá jẹ́ sí pé ẹni tó ń pè òun àlọ́ọ̀hún ó jọ ah wọn pàṣẹ aláṣù sáré omi ò sí ń o tó bá sáré omi ò sáré jáwèé ni o ó dá àwẹ̀jọ kan ó dá padà وعمن أكل أو شرب شاكا في طلوع الفجر wọ́n lẹ́ni tó bá jẹ tó bá mu tó sì dásí pé yíyọ àlùfájà rí ò dá lójú lórí ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ bẹ̀sán àbí níbi ìwọ̀ oòrùn tó àṣọ òun ti wà bí ó ti wọ̀ ó ti wà bí ó ti wọ̀ ọlọ́kọ̀ọ́dọ́ àlẹ́ yìí ẹni nǹkan kò ní san gbèsè nǹkẹ́ ẹ̀ lọ́kọ̀ fọwọ́ fi sọ̀rọ̀ tó bá dásí pé ìbí jẹ sàrì náà ni kò ní san gbèsè ilẹ̀ anna àfẹnà fọ́ọ̀lẹ̀ torí pé ìpínlẹ̀ òun náà ni pé òru ti wà ní tí sọ fún wa pé ó ti yọ òun lànà dájú so àmọ̀ dájú yóò sí fóun torí ẹ̀ ó lè máa jẹ sàárì lọ wàhálẹ́ ìlọ́sọ̀dọ̀ nǹkẹ́ ní sọ́tọ̀ fòtò ọ̀ni tó bá dá sí pé níbi ìsinu níbi ìsinu ni yóò san gbèsè ilẹ̀ anna àfẹnà fọ́ọ̀lẹ̀ torí pé òun ó kánjú sínú ni ìyẹn rò pé á ah, tó ti wọ̀ bí àpẹẹrẹ ń sin ó kàn wú á ah. pé òun ti wọ ló bá já ọsàn ó já ọmú báyìí ó bá rí òrùn lọ́ọ̀kan ẹni yẹn mọ ẹni yẹn àwọn ẹ̀rọ ti bàjẹ́ yóò san gbèsè padà ṣókèlè ìsìláàmù ní ká ṣe tàbí ìlú fitiri kákanú jẹ kákanú sínú àbí àmọ́ wọn ní kájáwé wọn ní ajáwé so ẹni bá kánjú nígbà míì tó bá jáwé àwọn rẹ̀ bàjẹ́ wọn mọ̀ ní àtọ̀rọ̀ yẹ́ ọmọ mi Ramadan ẹnikẹ́ni tó bá jẹ tó bá tí ó gba àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan bìlà ọ̀gẹ̀rì láì ní àwíjàre tẹ̀sìn fi ń lẹ̀ fàkọ̀dúnwà kó àfi kẹ́ẹ́bí ẹ̀rọ ti ní kábàárẹ̀ tó náà ẹni yẹn ti kó sínú ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá fọyẹ́ dìbò àìlẹ́yẹ yẹn tó bá ilẹ̀ lọ́wọ́ àtàwọn bá tó nínú sóhá yóò tọrọ tútúbá lọ sọ́dọ̀ ọlọ́run tútúbá tó pé àìlẹ́yìn ọ̀yẹ́ dìbò àìlẹ́yìn ìmùsáàkù bá fíyẹ́ ti nà hàrà ní mùsọ̀tìrọ̀n lè fẹ́ mọ́tò ramadan rẹ̀ níbẹ̀ kò láǹfààní láti lo àwọn àsìkò tó kù nínú ọjọ́ nì kó lò lórí jíjẹ mímu rárá yóò kóró dúró yóò kunu dúró so àjẹmọ́ àjẹnújọ jẹun ni ìtumọ̀ ẹni pé ẹni tó sùsùn lọ́sàn-án rẹ̀ ní aago mẹ́wàá rọ̀ ló bá mú mi àwọn ẹ̀sìn bàjẹ́ àbí yóò san gbèsè ọjọ́ òun sígbò tí wọ́n bàjẹ́ ni sọ wá fírí kó mọ jẹun kó mọ mú kó fírí báwa ṣe kóra dúró òun náà wà kóra dúró yóò pọn rọmọdánù ni mọ̀ntàn àjẹrẹ ilẹ̀ ṣẹ́yìn ó kì í bá bẹ sọ̀rọ̀ máa nìyí ẹnikẹ́ni tó bá kánjú lọ tó jẹ́ nǹkan àǹfààní tí ó sì lè kó kánjú lọ bẹ̀ tọ̀ ó ń tàn ń ṣẹ̀rí ò fi ìjìyà rẹ̀ jẹ́ ní tó kánjú lọ bẹ̀ ó lè ṣẹ̀rí ò ní fún un olóde òfin ọmọ tó wó sùsùn tó ba lè rogún bàbá jẹ ẹ́ ṣé yóò torí pé tàájàlá ìlà ìlà ṣéyìn mọ̀ tàájàlá ìlà ṣéyìn ó kí bàbá sọ̀rọ̀ máa nìyí ẹni bá ti kánjú lọ bí àǹfààní kan tí ó sì yẹ kó kánjú lọ ó yẹ kó ṣe sùúrù káǹfààní ń dé ó tọ́ sí ó wá kánjú lọ bẹ̀rẹ̀ à ṣẹ̀rí à ó dùn ní àǹfààní. so bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ó kánjú sínú ó sínú láago mẹ́jọ láago méjìlá láago mẹ́ta láago mẹ́rin láago márùn-ún ọ̀sán ló sínú bó ṣe nìyẹn nìyí yóò jẹ̀mọ́ yóò sì kóra dó náà ní títí tá a ó fi sínú ìgbàlọ́ náà tó jẹun àmọ́ yóò san gbèsè rẹ̀ kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtúbà lọ́dọ̀ ọlọ́run wọ̀lùmọ̀ bá dára tó ilẹ̀ ìkọ̀dọ̀ bá dára mọ̀dán bẹ̀rẹ̀ tà àfihàn mi tọ̀ bí ẹ bá wá ní gbèsè àwẹ̀ ọjọ́ kan méjì ní tó dáa fún ni kó yà tètè san nínú oṣù rọmọdán kó yà tètè san nínú oṣù rọmọdán ẹ torí Eh, nǹkan mi lè ṣẹlẹ̀ so gbọ́dọ̀ ìjẹ́ sí pé bíyàn bá lọ́ra rẹ̀ náà nínú oṣù ṣàbáàmì kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn Aisha rabi allahu ta'ala aniyan ṣe wípé òun máa ń ní àwọn ọjọ́ nínú Ramadan tó ń de gbèsè rẹ̀ òun láǹfààní àti san àfi ní oṣù ṣàbáàmì fún àmójútó anabi sallallahu alayhi wa sallam làbí sọ fún wa wípé gbogbo tó bá ní àwẹ̀ ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ní oṣù ṣàbáǹ táwa yìí ó di ọ̀ràn yẹn fún ọ kó san ṣùgbọ́n abá lélẹ̀ ìyàwó rẹ̀ ó péjọpọ̀ ó mú kausara ó mú abdullahi ó mú sayida ọmọdán láti ẹ̀ àwọn ìpinnu pé ó tọ́mọ ó sì lóyún mélòó ni ààwẹ̀ tí ó jẹ àmẹ́rin ni baálé mi òjò wá san lótò mọ ọmọ ah, ìdí ìsàn ó ìdí ìsàn àkóbá ni ni wọ́n yìí <laughs> so àgbà níyànjú kó ó gbọ́dọ̀ san síwájú kí lọ́mọdá ni mí kò tó wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń lò bóyá ẹ ẹ̀yìn ti lọ́dún lọ náà nù kó lọ́kùn lọ náà nù o ọlọ́run bó ògùn yìí o à ah, ọlọ́run bó yìí nírun ọlọ́run ògùn yìí láwẹ̀ ògùn yìí nírun ògùn yìí láwẹ̀ èyí tó sì bùn yín ló sì pọ̀ fún yín ju ohun tí ògùn yìí lọ àyè bẹ́ẹ̀ kọ́ ni oṣooṣù obìnrin míì yóò sì jẹ yóò jẹ irun yóò sì jẹgbé ọjọ́ mẹ́wàá òní kírun látara àládà haidọ̀ ọlọ́run ti bùn pípọ́ lọ́n bùn ten days pẹ́rọ obìnrin míì seven days òní eight days àmọ́ àwẹ̀ ọlọ́run wò fún yín dandandandan gbọ́dọ̀ dá àwẹ̀ padà bọ́tẹ̀sí gba àwọn àfa àná àwọn àfa àná àfa jahannama dùn to jahannama ànábì ni mẹ́rin àjábàhùn kọ̀dà fúru fíhà ọ̀rẹ́ pé tí wọ́n bá ti di àwọn àfáà tẹ bá ti jẹ́ pé wọ́n nìyí ní tí wọ́n ti sọra wọn dì náà ní fẹ́ kíyàn náà dì wọ́n àfáà náà pọ̀ báwọn. ìmọ̀ ní wọ́n fẹ́ da ọlọ́run kò sí tó kó dáyẹ̀ padà ìmọ̀ ní wọ́n da ọlọ́run ó gbá ẹ̀ náà pẹ̀lú ẹ̀dọ̀ ó gbá ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ìsàbùrù bẹ́ẹ̀. ìtàn àwọn ọlọmọ tá a tún gbọ́ lọ́dún lóyìn àwọn bá lọ ní wọn ní jẹ́ ká má ní àwọn àjálù ọ̀rọ̀ tó jáde àti màdìkàsí àti kàṣemàrí àwọn àjálù ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ ọ̀rọ̀ tó tí ò gbọ́ láti gbà lọ́lọ́run bá ti dá etí lẹ́mọ̀ gbẹ́lẹ́ ní àwọn àfáà mi abẹ́ẹ̀kì gbọ́ ni ẹ̀kì gbọ́ àá ẹnu nǹkan jẹ́ jákè àgbẹ̀rẹ̀ dọ́ọ̀dì àwọn jákì dọ́gì àfa náà ní onígbọ̀n ẹ̀rọ jákì dọ́gì wọ́n tún sọ mí láìpẹ́ yìí nísìnyí wọ́n á sì sọ̀rọ̀ àyọ̀sẹ̀ àti èyí ajagun wa tó wọ́n tiẹ̀ máa kankan bẹ́ẹ̀ gbé kúránì fún báyìí ó yá kẹ́kàn síbì kan fún kẹ́ni kó káyé níbi tẹ́ bá sí nìyí jẹ̀mọ́ ó dá mi lójú yóò mọ̀ ọkọ̀ tó mọ̀ tàkìtì ni kò lè ká kò lè ká ẹ bá kàn sí ìtàn ẹgbẹ́ lọ́nu sọ́ọ̀tù mọ́ gbàdé ọmọ láàrin òkun ní dáwà jù bẹ́ẹ̀ pé mọ̀ wẹ̀ lọ́lé kí ni màá ní kò sí nǹkan tó pé obìnrin lè gbà wẹ̀ tó bá ṣe kóṣù lọ́wọ́ kò sí nǹkan tó pé obìnrin lè gbà anábìrì sọ fún wa abdullahi bin masud rabi allahu ta'ala anhu wọn ni xafa lana rasulillah sallallahu alayhi wa sallam xafal wa xafal kutuutan yaminan shimalan wọn làwọn nabi fa ìlà tààrà wọn fa ìlà lẹ́gbẹ̀ẹ́ lọ́tùn lósì tó pọ̀. ànábì wọn ni hàdà sẹ̀bílì ṣe rí èyí ló tó ọ̀tà ara ni nítorí ọ̀sán náà wọn nù wàhálà ìṣòbòlù àwọn tọ̀tún tó sì yí ọ̀nà ọ̀gbẹ́ni ọ̀nà jáàmẹ́mọ̀ ni wàhálà kúndì sẹ̀bílì ṣètọ́nù yẹ́dì iléyẹ gbogbo ọ̀nà gbẹ́kọ̀ọ̀kan nìyí àwọn ṣètọ́nù tó mọ̀ kùyà sílẹ̀ nílẹ̀ mọ̀ni àjábà hún kọ̀tà wọ́n bá sọ fún ọ pé ọlọ́run sọ ànábì sọ torchlight ni fún ọ tó sì mọ dèdè tó sì nú ẹsẹ̀ àmọ́ bẹ́ẹ̀ fa kan bá ti gbé orí ẹ̀ kalẹ̀ orí rẹ̀ bá tóbi kó tó mọ́ṣáláṣí wa yìí kó tó wá sí lára ní ọ̀pá ọ̀ndẹ́ẹ̀dì fún gbogbo yẹn ni kò kẹ́ o tí wọ́n máa sọ ní tí ò sínú ẹ̀sìn lára ẹni kan ní pé àwọn ti mú àwọn ti ẹ gbogbo àwọn tí wọ́n ti parapọ̀ pé a máa bẹ̀rẹ̀ àwẹ̀ ní march eighteen ẹ̀yin ta ẹ̀rù bí fíìmù kọ́là délẹ̀ ń ṣe ni àbí fíìmù kọ́lé tó wù má dáwọn lóhùn o má dáwọn lóhùn o anábìnrin sọ́mú lèrò yàtì wà á fìrú lèrò yàtì sọ̀mùkún yàmọ̀ tá sùmùn wà fìtìrúkún yàmọ̀ tó fìrún wà dìhákún yàmọ̀ tó dọ̀ṣùn nánà bí sọ fún wa nìyẹn ọlọ́run tọmọ iṣẹ́ ìdá mi kò mú ṣáhárọ́ fọ́lì yẹtì mi tó a wá oṣù yíyọ oṣù kó sì yọ tán pè ní òun la fi máa mọ oṣù tuntun yóò sì wọ̀ láti máa mọ ìgbẹ̀yìn oṣù so rọmọbáàni oṣù ni tó bá yọ á bẹ̀rẹ̀ àwẹ̀ tí ò bá yọ alábìtọ́ tó sọ fún wa káàkà sàbáàni kó pé ọgbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n òun lóṣù òun lóṣù ojú ọ̀run nípínlẹ̀ twenty nine days ni twenty nine days ó ní oṣoojú ọ̀run mọ́kànlélọ́gbọ̀n ni tọ́ àmọ́ tí ò bá yọ àwọn afẹ́yẹ kan kún tó gidi kíni ọgbọ̀n very simple instruction tí ò lè rárá ẹ wá jókòó ẹ wá fún kan ẹ̀yin league of ẹ̀fẹ́ gbá bọ́ọ̀lù ẹ̀mí fún ilẹ̀ ní league ni champions league àwọn ní league of ìgbìnì kan nílẹ̀ yorùbá àwọn afáwọ̀ ẹ̀yin afáfẹ́ kóra yín jọ ten league mélòó ni yín ẹ̀ tó àfà tó wà lámùkòkò yes confam mélòó ni wọ́n ní league of imam league of imam gbogbo ẹ̀ one percent ó rẹ̀ tó one percent tàbá ń ta nǹkan rú tàbá lẹ́yìn tí mú kinní kan ju yẹn sí mọ́dà ọlọ́wọ́ mọ́dà ọlọ́wọ́ wọ́n kí tí sùtọ́nù báyìí ti kéde tó bá bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ó ti gbà ìṣíwájú ramadan ọ̀ràn kan bẹ fún ọlọ́dà nàbí sàlálà àṣàlà anábì láti àfọ́dàmú ramadan bí sọ́nù yọmín ọ́bì yọmín anábì ní ẹmọ́ ìṣíwájú ramadan ìbẹ̀rẹ̀ àwọn ọjọ́ kàbọ̀ ọjọ́ méjì ilẹ̀ àrọ́jọ̀lá kẹ́rin yà sunu sọ́mọ́ fẹ́yà sunu àfẹ́jọ́ pẹ́tọ̀ òun gbàwẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní máa ń gbàwẹ̀ monday thursday bọ̀ tọ̀ ramadan kọ́ ọ̀la wá jẹ́ monday eléyìí ó lè gba monday kìí kó tún gba ramadan jọ tuesday àmọ́ ọ̀tọ̀ gbẹ́tọ̀ ọ̀nà eh, etí yẹn nìyí ló ti bẹ̀rẹ̀ títí yẹ ló tún wá ẹ́ ó bẹ̀rẹ̀ ramadan títí yẹ bẹ́ẹ̀ ni sùtọ́nù ò sì kéde wọn tí ìrọ́sù ẹ̀ṣẹ̀ ń bẹ fún ọ ẹ̀ṣẹ̀ ń bẹ fún ọ ìkànnì so táwọn ti wà sọ pé tọ̀ káwọn sọ pé sùtọ́nù wá gbé wọn wá ní seventy ó wá bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ pé pé àwọn nǹkan ti kóra wọn jọ àwọn champions league náà ti kó dáwọn jọ pé on the eighteen ni ó wá bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ah ó wá jẹun lọ́sàn-án àwẹ̀ orógbó orógbó torí ẹ ẹ má jẹ́ tẹ̀lé àwọn onífẹ̀ẹ́ inú àwọn onífẹ̀ẹ́ inú wọ́n pọ̀ wọ́n pọ̀ dáadáa ẹ má jẹ́ tẹ̀lé wọn ní tí ẹ̀sìn sọ fún wa òun ni ẹ jẹ́ kí ó tó àwa mùsùlùmí torí ẹ ẹni tí ó bá ní àwẹ̀ ọjọ́ kan àbí ọjọ́ méjì yóò dá padà nínú oṣù ṣàbá ọmọ jáhàdá fọrọ bí ìyẹ tẹ àṣìyàn ọkọọdẹ káfọrọ ẹnikẹ́ni tó bá sì ja ìjọ ọ̀ràn yan rọmọdánì lọ́yàn ẹni lọ ní ìwé níyàn ó jà níyàn irú ẹni bẹ́ẹ̀ ó ti kúrò nínú Islam kódà kó gbà á ó ń gba rọmọdánì àmọ́ lọ́dọ̀ tó wọn kì í ṣe ọ̀ràn yàn ẹni bá sọ báwọn ni wọ́n fẹ́ rí hàn tí ò gbóná lọ́pọlọ ẹ̀ tó lílo òsì máa ń hó kò láàárẹ̀ kò láàárẹ̀ ọpọlọ ó kàn mọ́ n tó bìlíìbù ló sọ ẹni yẹn ti kúrò nínú islam bàbá jaba alalqaadi asariya istitaabato wàlúṣọkùnbẹ kọtùmíhì rẹ rẹ tàkìlì tábà mẹ nínú islam ni ọlọ́run yóò dá fún àwọn adájọ́ kan kan kí ló dé kí ló rí ọbẹ̀ tó ru ọwọ́ orí mi yí ni àṣà olórí òun yẹ sílẹ̀ tó lọ tòkì ní ní iṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ̀hẹ́ ìwọ́n kọ́ orí mi yẹ kó ṣe mí gbẹgbẹ ní islam ni ọlọ́run yọ̀ǹda fún àwọn ìjọba wọn mẹ́lẹ̀ fún wọn pa tí gọ́ọ̀mẹ̀ntì pa lára àwọn tọ́lọ́run yọ̀ǹda fún gọ́ọ̀mẹ̀ntì fún wọn pa nù mùsùlùmí tó ń jà rọmọdánì lẹ́yìn níyàn pé rọmọdánì kì í ṣe ọ̀ràn yàn mọ́. wọ́n mọ̀ ní àfẹ́rọ́ ti rọmọdán bìí ó dìrín ẹnikẹ́ni tó bá jáwèé nínú rọmọdán látara ìdí tó fẹsẹ̀ nílẹ̀ àmọ́rọ̀ bí náà sáfà náà ṣé ìdí náà ní fásin bóyá látara ìrìn àjò àbí àárẹ̀ àbí haidọ̀ àbí nífà fàyẹ́ jù àlẹ́ ilẹ̀ kọ̀dọ̀ alátara fún ẹ̀ńtàn yóò dá padà so ó lè dá padà nígbà tó bá wù àmọ́ kọ́bílà ìdókòwò iṣẹ́ ramadan sani yóò dá padà kí ramadan ní ìbò tó wọlé wọ́n ìsọ̀hábù tàjẹ́ níbi kọ̀dọ̀ àmọ́ tó dá fún ìyẹn kóhùn náà ti dá padà nígbà àlàáfíà bá ti dé nígbà sábà bí bá ti kúrò إذا زال السبب زال المسبب سيدنا بدا تقولوا إن سبب بدو فا فا سلا فا ناس تقولين إن سبب جو جو لبا كونان تريه كما لوراري لينا وانو يستحب وانو فإن آخر القضاء حتى دخل رمضان الثاني غير عذر أتم تأخير القضاء بلا عذر ولكن ثم اللورا بيصير رمضان يصير بلا رمضان رمضان مي في ولي لا يصير في كتان kò ní àwọn ìbíjáre tó fi wọlé wọn alẹ́ kọ́dọ́ màá tọ́ wọlé sèfàm yóò padà dá padà lẹ́yìn ọmọdán pọ̀lọpọ̀lọpọ̀ tútúbá ó yẹ pé àdúgbò àwọn àfáà mi tọ́jú sọ pé yóò tún fi ètò àmú tó hàn yóò tún fi kún pé dùmẹ́lì wàkọ́lá sàlẹ̀ òlàmá yẹ́jìbù alẹ́ máa alìkọ́dọ́ wọlé kàfàrà fúnra wọn mí ní yóò sì kàfàrà fún ọyà ètò àmú mìsíkì nàmúdán mẹ́nà tó hàn àǹkólé yọmí وكلا لا تجب عليه كفارة سيقبلون بلوري كفارة الإمام العزاي رحمه الله وهم با صداء وتكأسي طعام أنتم ماما ودي رمضان أيوة كان ó sì láǹfààní àti gbà kò gbá títí tí mi ti wọlé lẹ́yìn èyí tó wọlé yìí tó bá lọ yóò san gbèsè mi àwa tún dún aláìní pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ kan náà ni gbèsè ọjọ́ kan aláìní kan ọjọ́ méjì gbèsè ọjọ́ méjì aláìní méjì pẹ̀lú Imam Bukhari àti ọlọ́run tí aláàtàwọn àfáà mi àwọn ní rárá ọ̀dọ́ òun náà ni ó ṣe kò ní ṣe ìbọ aláìní ibi ìdá ti mọ̀ dúró insha Allah a máa tẹ̀síwájú ní ọjọ́ Monday insha Allah tọ́ba parí tíra yìí a tún gbìyànjú àti mú tíra mi tí Ramadan tí tí ó fi dé wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa wala wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh

ṣé àǹfààní tó wà pẹ̀lú tí wọ́n fẹ́ lo ìtàlọ́jú ọ̀gbìn ṣe ọ̀tà ṣe fún àwẹ̀ mọ́sílá látàrí gbogbo àwọn òògùn ìtọ́màjì tó bá ṣẹlẹ̀ sí ẹni báyìí tí ò tí ì ṣe kọ́kọ́ tó yóò dẹ̀ láàyè ọ̀pọ̀ ìgbà tí ìjọba rẹ̀ tó bá gbọ́n gbé àti ọ̀nà ọ̀gá tó máa bá rẹ̀ ó kọ́ra ló wá dẹ̀ ẹni tí ah, kò mọ̀ pé ti wọlé ó ti wà láàárọ̀ ó tún mọ̀ gbọ́dọ̀ mọ̀ láàánú wọlé tó lè sọ di awẹ̀ tó mọ̀ gbọ́dọ̀ mọ̀ láàánú lọ́bẹ̀ kò lè sọ di bó ṣe wọlé kó mọ̀ torí pé àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni nínú tá a sì ti ṣàlàyé fún wa òun ni wípé gbogbo tó bá jáwé ọ̀ràn yẹn a máa ń fi àníyàn rẹ̀ rinlẹ̀ síwájú kí àlùfáàjà rí òdodo kó tó yọ àníyàn sì ni kì í ṣe nàwẹ́ jù àbí ti kan mí tí ẹ máa ń fẹnu sọ tá a bá ti mọ̀ pé agbára lọ́la àníyàn ti jókòó bí ẹ bá jẹ́ sáárì ó ti dà níyàn rẹ̀ so àwọ̀ tó jáwé ọ̀ràn yìí yálà rọ̀mọ̀dọ́ọ̀nì ni àbí àwẹ̀ kàfárọ̀ àbí kọ̀dọ̀ rọ̀mọ̀dọ́ọ̀nì àníyàn gbọ́dọ̀ síwájú kí oòrùn kí alifájà dòdò lóko tó yọ anábì sallallahu alaihi wasallam ولمن لم يبيد الصيام قبل الفجر فلا صيام له ẹni tí ó bá fi àníyàn rinlẹ̀ síwájú àlùfájàrí ẹni ẹ̀bùn láwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ náfìlà eléyìí ni àníyàn lè gbà wájú síwájú àlùfájàrí sọ́dẹ̀ a sì lè má láníyàn gbà wọn tó dájú pé ọjọ́ ọjọ́ nǹkan ó ti fẹ́ lọ so irú ẹni bẹ́ẹ̀ ó láǹfààní láti píìkì àwẹ̀ náfìlà anytime ẹ̀yin méjì ní ọkọ àti ìyàwó ìyàwó láníyàn òun jẹ sàárì ọkọ láníyàn kó n fẹ́ gba monday ńlò di àárọ̀ bá ń gbóúnjẹ à oúnjẹ oúnjẹ ti tán à oúnjẹ ti tán à kí n máa jẹ báyìí kò sí tẹ́lẹ̀ jẹ òkè máwọn rí màá sọ dáwẹ̀ ẹ̀hẹ́n ó lọ náfìlà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yàn kò lọ báwọn sórí ẹni ẹni yìí tọ́lá sí pé ilẹ̀ ti mọ́ kó tó mọ̀ pé Ramadan nǹkan ó ti ó ti wọlé wọ́n ti rí oṣù ìgbẹ̀rin bẹ́ẹ̀ kò lè mọ gbà lọ báwọn yóò dá àwẹ̀ padà torí pé kò sáníyàn àmọ́ táníyàn tiẹ̀ náà bá wà ó ti láníyàn fún ìgbàwẹ̀ Ramadan àmọ́ èyí tí ò mọ̀ ní wípé wọ́n ti róṣù àbí wọn ò tí ì á ní wọ́n ti róṣù nìkan bíi láàárọ̀ aago mẹ́jọ lòun tó mọ̀ ìwé ẹni yẹn tó yóò mọ̀ gbà lọ sókèlè òun ò mọ̀ gbà lọ títí yẹ sáárì ní o jẹ́ sáárì ní sáárì sí ní kéde ṣòrótù àfihàn súnà ní sáárì jẹ́ kúrò ń tàn yóò mọ̀ gbà lọ títí yẹ àlàyé tó wà lórí ẹ̀ náà nọ́mbà tù. Okay, okay.

ṣé máa gbàdọ̀ mọ́tàdá ń gbàdọ̀ mọ́tàdá tó bẹ́ẹ̀ ti sọ ń sìn bẹ́ẹ̀ náà lè bí lálẹ́ ẹjọ́ tán lóṣù náà ìyẹn gbàdọ̀ àbẹ́ ń gbà ẹ lọ́la kí lọ́ọ̀ sọ. ọ̀tá àti ìgboro ti ń wá sí ìgboro ti yá àgbègbè oṣù dáàbò lọ́wọ́ àwọn àìsàn. ẹ̀ eh, tá a bá taa lé tá a bá jésù tá a láníyàn yọ ọmọ ṣáàkì pé màá gbà wẹ̀ ọmọdé ti róṣù màá Ramadan a so bẹ́ẹ̀ nìyẹn nìyí bóyá wọn àwọn òkè wá èdè before Ramadan èdè kan tó róṣù bóyá ó sick wọn wá inject ẹ ó sùn má jì so ìtúrúpá nìyẹn ti gbáwájú àníyàn yẹn ò dì kò ṣe dandan kan ní káníyàn kó súnmọ́ ìjọsìn ó ti yé wọn ni hmm, ìyẹn gbọ́dọ̀ jásí pé mo gbọ́dọ̀ ní pápá kan sọ pé ìyẹn gbọ́dọ̀ súnmọ́ ìjọsìn yẹn gangan gangan tí ò ní sí àlàfo láàrin èèyàn àti ìjọsìn yẹn tí yóò tún bá ní ìyẹn wá bẹ́ẹ̀ ni yorùbá abẹ́rẹ́ tiẹ̀ yóò padà kó sódà àwọn tó ń sọ ní àwọn ibùdó ẹgbẹ́ kìíní ẹni tó kúrò lé tó ń bọ̀ àmọ́ kíláṣí tó ṣàlàyé ní àmọ́ kíláṣí wà á kéwì ẹni pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún kan ló lè ṣẹlẹ̀ láàrin ilé àti mọ́ṣáláṣí ó dẹ̀ lè ṣàlùwà láńlé tó ń bọ̀ wà á kéwì ànábì sallallahu alaihi wasallam ni ó ti wà lórí ìnú gan sọ́wọ́n àtúmọ̀ ìgbẹ́ bó ṣe ń bọ̀ ní kó ní wọn ṣàkíkọ̀ ó lè yà gan kó sáré gbẹran àkíkọ̀ ti tàbí kó jókòó títí ẹ̀ nígbà tí ó bá àbí kò sábàwẹ̀ jẹ́ kò banújẹ́ ó sì ń bá tiẹ̀ lọ àmọ́ tí èèyàn máa ń jẹ lórí irun àìjẹ lórí irun so ṣéṣẹ́ ni ẹ bá padà wá dé mọ́ṣíláṣí tí ó ẹ̀ padà tún wá má níyàn mí wá ni ẹ́ tó ń tó sọ̀rọ̀ ẹ̀yìn so ẹni tó bá ti ní ẹ kó bá ti wà ní ẹlòmíín sì mọ̀ pé ọlọ́run ń jẹ́ kán róṣù ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ń jẹ́ kí <laughs> róṣù ìkan. Hmm. ẹlòmíì sì nìyí bí ìdàndán ni bí ìdàndán ọlọ́run pé alihamudulilayi ọlọ́run ní ká kẹ́sìn fún àmọ́ pé òkè ó ti ń súnmọ́ ó ti ń súnmọ́ sí bó ṣe ń súnmọ́ yẹn làníyàn wọn tún wá ń lé sí lórí ọkàn wa ìgbéradì wa tún wá ń lé ẹlòmíì tí kò mọ sún sẹ́yìn sí wàhálà ọmọ àná fi wọ́n ti róṣù àgbàgbà kí ni ìpadà wọlé náà. <laughs> tó máa ń pé lóṣù bá yọ lọ́la lóṣù bá yọ lọ́la tán kéde ẹ̀ àgbẹ̀ àbẹ̀rẹ̀ náà nù àdẹ́kùn wọn ṣe nìkanṣẹ́ṣẹ́ pẹ̀lú ṣàbáà nìyẹn àbẹ̀rẹ̀ náà nù so tó dẹ̀ bí wọ́n pé àwọn tó máa ń sọ nà wẹ́ẹ́ tù àwọn yòó rí bí jókòó sára bó ṣe wọlé fún mi so kò pọn dandan kí àníyàn kó kó wà pẹ́ kí ẹ ìjọsìn ẹ lè ìrìn ẹ̀sìn nígbà táwọn yẹn bá ti wà pé nǹkan báyìí ìyẹn fẹ́ ṣe nígbà báyìí ó ti tán. náà ẹ mọ̀ ọ́. Ilé ìdókòwò sẹ́yìn lọ wà á sí wà á lóye kalẹ̀ fún mí lè fún mí lè ní pẹ̀lú náà fún òògùn ẹnìkan wá ní ìgbò tó bá ti di lórí bẹ́ẹ̀ wọ́n tún kúrò. kò takora wọn àdìsí yẹn sọ nípa ẹni tí tí kò dájú pé alifájà rẹ̀ ti yọ mo sọ mọ́rọ̀ náà tí wọ́n máa ń pèrò ẹni tó ń pèrò yẹn kò wà sátìn fún wa pé ó má sì tó ó gbọ́n àsùkò àlùfájàrí tó kílẹ̀ à ń ṣe èméjì lórí ẹ̀ a máa jẹun kódà a tún jẹun kọjá pé ètò wà lọ́nà fún a máa jẹun lọ títí tó fi sáfìn fún wa yí pé ó dá wa lójú a máa jẹun lọ ni àmọ́ tó bá ti dá wa lójú wípé àsàlátù khairu minan eléyìí tán ẹni tó ń pè yìí a ò má sùkò ni a lè gbé nǹkan kan mímọ́ tó bá ṣe máa reconcile pẹ̀lú hadith yẹn nìyẹn ẹnẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ìfọ́lá ó lẹ́nikẹ́ni tí ó máa ń jẹun táàlù fàdà rí bá yọba kó bí abùkátà rẹ̀ níbi oúnjẹ hadith tó lọ́wọ́ mi àbí hadith yẹn pẹ̀lú ayé alukura ni pé wàkúlù wàṣírọ́bù hátà yàtàbá ìjẹnà látùn ẹ̀jẹ̀ mu ti táàlù fàdà rí ó ti yọ tó wá sí pé ó kí àṣìláwọ̀ sábẹ́ náà dá pé wọ́n á máa jẹun títí títí títí títí tí wọ́n fi wà kọ̀ǹbẹ́sì pé ó ti yọ kódà míì wọ́n mọ̀ jẹ́ lébi pé ilé ó fẹ́ mọ̀ gan wọ́n mọ̀ jẹ́ sáré lébi pé ilé ó fẹ́ mọ̀ ẹ̀gbọ́n mi yé ilé ó fẹ́ mọ̀ hmm, wà lọ́wọ́ nínú àwọn àtàrù pọ̀ láwọn sábà but bí tí wọ́n gbé sí òní pé òun ì dá wọn lójú so tó bá ti dá lójú pé alifájà ti yọ kò sáǹfà ní kankan láti ti òkèlè sọ́hùn àbí láti gbómi mì àbí láti ṣe nǹkan kan nínú tí wọ́n bá rẹ̀ jẹ́ tá a gbọ́dọ̀ ṣe kò sáfàní kankan mọ́. nọmba tírì. wáyé bá sọ̀rọ̀ mọ́. sẹ́yìn. ìgbésímọ̀ yìí ní ìgbésímọ̀ náà fẹ́ jọ Nam injection tí wọ́n fìyàn lábẹ́rẹ́ kò bá ọ̀rọ̀ jẹ́ àti ṣàlàyé ẹ̀ náà níbi tí ó rà sí àgbéyẹ̀wò kò bá ọ̀rọ̀ jẹ́ tó máa fìyàn lábẹ́rẹ́ àti pé abẹ́rẹ́ tó ṣiṣẹ́ food supplement ẹlẹ́yìn bá ọ̀rọ̀ jẹ́ sẹ́yìn ó yòó tí ó fìyàn ní agbára kéèyàn lágbára àti kéèyàn má feel pain ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì àdúrà yàtọ̀ ọ̀yàtọ̀ ọ̀tọ̀ ní pain ọ̀tọ̀ ní strength ìyẹn lè ní ìyẹn lè jẹun kó yó tó fọlá kódà tó mọ bẹ̀rù àti gba so abẹ́rẹ́ pain relief àwọn lẹ́yìn ní kò bá wọn jẹ́ àmọ́ abẹ́rẹ́ food supplement àwọn lẹ́yìn ní kò bá wọn jẹ́ èyí tí wọ́n bá gbà mẹ́rin méjèèjì nam tí yẹn lè bẹnu ti blood ìyẹn lè bẹnu olúwa nípa ṣe pé àlàyé dáadáa ìyẹn lè fi ẹ̀jẹ̀ lẹ̀ òkèlè ìyapẹ́ ní wà lórí ẹ̀ ọmọ yẹn lè ṣe tó bá ti mọ̀ pé kò ní kó nira bá òòlù níbi pé òun fẹ́ bùkátà sí ìfi nǹkan rọ́pò kí strength lè ba lè wà tòtòkò tí yẹn bá ti bùkátà sí yẹn nìyí àwẹ̀ máa bàjẹ́ yóò jẹ́ yóò mú àwẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ àmọ́ tó bá wá bọ́ sí pò dọ̀rúrọ̀ tó bá yẹ pé ìyẹn kàn fẹ́ lọ donate lásán ni èèyàn lè torí ìyẹn jáwẹ̀ àwọn tó bá yẹ pé ìyẹn fẹ́ ti wo aláàárẹ̀ sàn tó sì lè pé ìyẹn nìkan náà ní lè jẹ́ rẹ̀ tó bẹ́ jẹ́ ẹni yẹn ni yóò di ọ̀ràn yẹn léyàn lórí kéèyàn jáwẹ̀ láti lè fún lẹ́jẹ̀ àwọn abẹ́yẹ kan padà lẹ́yìn ọ̀rọ̀ bọ̀lọ́ náà tó ju àìsí ló gbà tó ń fi ọmọdé àgbẹ̀ islam tó ń fi èsì wọ́n jẹ́ pé ìṣòro rẹ̀ nínú ìfà ìdílé àwọn kan tó àgbà bá wọn fún ìgbà tó ilé ìtàgbẹ́ lè máa tẹ̀lé ní ìgbà tó ń fi àwọn tó tó bí ẹgbẹ́ ìwé ìtàgbẹ́ náà tó ń fi ó gbé ìdílé ìwé ìtàgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ làmúwà ẹni tó ó dá ọjọ́ kan méjì ní rọmọbọ́n kò wá gbà á títí tí rọmọdán ní fi wọlé láì ní àwíjáde kankan tó fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn tí rọmọdán tó wọlé yẹn bá lọ yóò dá rọmọdán yẹn padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tútúbá àwa nínú àwọn onímọ̀ míì tí wọ́n fi kún pé yóò tún bọ́ aláìní láwọn ọjọ́ yẹn gangan bọ̀tà àwọn míì ní kò ní ilẹ̀ bọ́lá yìí ni yóò kàn san gbèsè ni àti táwọ́bà. mo fi sọ pé alimami Bukhari ọtí mọ̀ wọ́n náà òun gbà á láyè kíyàn ṣe táwọ́bà kíyàn sì gbà àwẹ̀ àmọ́ kíyàn bọ́lá yìí mú ò bá wọlé. àbí mi ti dáhùn béèrè yẹn àbéèrè kan ló dáhùn èyí dáhùn sí wa nínú àbí ó fọwọ́ mú yẹn. <laughs> number five now. wọ́n ní tí wọ́n bá ṣe mistake rírí oṣù tó padà wá ń kílẹ̀ pé àwẹ̀ tí wọ́n gbà twenty tásì ló yẹ kó jẹ́ kìí ṣe twenty nine ṣé yóò dẹ̀ ẹ̀kú padà ni wọ́n dẹ̀ padà náà ni ó ti yé tó bá clear pé ọjọ́ oṣù thirty ni àmọ́ twenty nine làwọn gbà wọ́n á dẹ̀ ẹ̀kú padà. Now, number six, number three. Okay, number, oh yeah ẹ mọ nọ́mbà ẹ yá. Naam. Ẹni tí ó làm síwájú kí àlùfáàjà rí kó tó yọ tó sì ti bàlágà àwọ̀ yẹn di ọ̀ràn yẹn fún láti gbà gbogbo kèwẹ̀ kèwẹ̀ kèkúnpá sísẹ yẹn ọ̀rọ̀ míì nìyẹn yóò gba wẹ̀ ààwẹ̀ rọmọdánù níbi kíyàn wẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu kò ní èdè àyùwàlá lẹ́nu ẹni tó gba ìsìláàmù ìwẹ̀ tó máa ń wẹ̀ tó ń pè níwẹ̀ wọnú ìsìláàmù kì í ṣe mọ́jẹ̀mú súnnàní so ẹni yẹn yóò bẹ̀rẹ̀ àwẹ̀ yóò gbà wẹ̀ ẹnu oríkèéríkèé ara la fi máa ń ba àwẹ̀ kò sómi ń bẹ̀ sábà ní pé yóò wẹ̀ yọ̀rọ̀ àlùwàlá so yóò bẹ̀rẹ̀ pẹ̀lú wa ìwé ẹni tó bá ti àáwẹ̀ náà ó lè wẹ̀ ní táìmù tó bá rọ̀ lọ́nu ó lè wẹ̀ lẹ́yìn tó bá kótó kásùbà òfin tó dè yẹn náà ló dè ẹni tó bàlágà tó wáyé pé ẹni yẹn gba Islam náà tó bá gba Islam lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí ti yọ ló gba Islam kò ní àwọn ẹjọ́ yẹn ti lọ kò dẹ̀ ní san gbèsè kò jẹ́ gbèsè kò ní dá ọjọ́ yẹn padà bẹ́ẹ̀ náà lọmọ tí ó bàlágà síwájú àlùfájàre yóò gba àwẹ̀ ọjọ́ òun àmẹ́yìn tó bàlágà lẹ́yìn tí àlùfájàre ti yọ kò ní gba àwẹ̀ ṣẹ́ǹdé bẹ́ẹ̀ náà ni wèrè tó gbádùn síwájú àlùfájàre tó sì ti bàlágà yóò gba àwẹ̀ ọjọ́ òun àmọ́ tí wèrè bá gbádùn lẹ́yìn àlùfájàre tó sì ti bàlágà kò ní gba àwẹ̀ ọjọ́ òun ṣókè torí pé téèyàn ní làákàyè téèyàn jẹ́ mùsùlùmí àtúntò ni téèyàn bàlágà mọ́ jẹ́ mu tí máa ń pé lára aláwẹ̀ ni kó tó bẹ̀rẹ̀ àwọn. ẹjọ́ bẹ́ẹ̀ rìnrìn àjò ẹjọ́ bẹ́ẹ̀ rìnrìn àjò òun ò sí ń torí òun lè ṣe níyàn rẹ̀ nísìnyí aláàbíyàn kò fẹ́ travel síwájú àlùfájà rẹ̀ ètò yé ó sì mọ̀ pé òun ò fẹ́ gba àwẹ̀ kò gba àwẹ̀ kó jẹun gbà so àníyàn rẹ̀ ti mú travel àmọ́ síwájú kí àlùfájà rẹ̀ tó yọ ó ti yá ní padà kó òun òun travel mọ̀ kó òun fẹ́ gba àwẹ̀ ó ti ń gbà ó ti máa gbà náà nù tó ti yá àbí tó wáyé pé tọ̀ lẹ́yìn ìgbà tí àlùfájà rẹ̀ yọ tán ẹni tí ó fẹ́ travel tó ń wò pé òun ò ní travel ó wá jẹ sàárì pẹ̀lú pé kí ni ó ń gba àwẹ̀ àbí lẹ́yìn ìran ó tẹ̀ntra lórí mọ́tò ọ̀fẹ́ ló bá nílé yá ó ti di tráfúlà náà nù yóò dẹ̀ ẹ̀kan yẹn padà so clear so ṣẹ́dí àwọn tá a kàkà lẹ́yìn fún alẹ́ kan yẹn kẹfẹ́rí tó dé mùsùlùmí sásán ni obìnrin bí ẹnì ẹnì wíìrì tó gbádùn àti ẹ̀ńdúgbàlagbà àwọn eléyìí tí ibi tó wà lára wọn tó jáde ibù tí wọn fi lé bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá kúrò lè fọ́ àlùfáàjà rí òdodo wọn á gbàwẹ̀ pẹ̀lú wa tí ò bá kúrò àti lẹ́yìn àlùfáàjà rí òdodo wọn ò ní gbà ẹ pẹ̀lú wa wọn ò dẹ̀ ní san gbèsè ẹ padà ó wá ẹ wá wo obìnrin obìnrin tí ó ń ṣe haida bí mi fa sí lọ́wọ́ tara rẹ̀ mọ́ síwájú alifájàre àwọn méjèèjì wọn gbà wẹ̀ àbí tókẹ́lẹ̀ wọ́n wẹ̀ wọ́n wẹ̀ wọ́n gbà wẹ̀ ṣùgbọ́n tí ara wọn bá mọ́ lẹ́yìn alifájàre ara mẹ́ta sọ àṣọ ìwẹ́ o wọ́n rí tóhóró ẹ̀jẹ̀ ti dá so tọ́jú pé ara wọn bá wá mọ́ lẹ́yìn alifájàre àwọn méjèèjì wọn àmì gbà wẹ̀ wọn sì ní sápadà tókẹ́lẹ̀ nọ́mbà Kí ló sọ? Màdẹ́sì náà nù tẹ́bá wá rí dájú máìkì mi dínkù tẹ́bá wá rí dájú pé òun ní kẹ́ẹ̀sìn ẹ sì rórun ta ẹgbọ́ <laughs> òun ní kẹ́ẹ̀sìn agolo agolo ní kẹ́ẹ̀sìn òun sì wà ń ta èwo lẹ́tẹ̀lẹ̀ kẹ́ríbi tí àwọn tán mú tí wọ́n mú ọjọ́ sìn tán mú báwọn wọ́n bá sì gidi ah ìkejì dà ìfọ́lùmù ni àbúṣù máa dà ilé ìtìkú ó tún béèrè ọ̀rẹ́ ìtìkú ó tún béèrè ìjọba àwọn ìtajẹ̀ ni. òṣùpá ti ń bẹ̀rẹ̀ ìyẹn ìjọba ìkàlẹ̀ ilé ìyàwó ilé ìlàfẹ́ lónìí ókè ṣé ní ìlú rẹ̀. báwo rí ìgbọ́n ti bọ̀ sí ọ wọ́n ti padà sẹ́yìn bọ̀. bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan nam ìbéèrè wáyé wípé ilé aago tó máa ń pè nù ní máa ń pè eré àbí nígbà míì tí máa pè é bi tó bá pè é re yẹn nígbà tó ṣe déédéé tí wẹ́dà ń sọ á lo àbá nílò á lò torí pé agbára lé wẹ́dà tí ọlọ́run sọ tó fi júwe àsìkò náà lágbára lé àmọ́ tó bá pè é bi àmì tẹ̀lé nítorí wẹ́dà bá sọ látẹ̀lé ok òun wá sọ fún wa pé six sixty seven òun ló yẹ ká túnu ká ṣínú làwa wò ta làwa rọrùn ń ta ṣóun látẹ̀lé ni táfi sínú táfi sínú àbí àkùràdó tó kúrúṣù wà dà níta dòó lé pé òòrùn ìbílẹ̀ sì ni pé kò sí làákàyè rárá fáwọn tán mú sí lẹ́nu yẹn kò sí làákàyè kò sẹ́sìn kò ságbóyé ẹ̀sìn tẹ bá mọ̀ wọn sọ fún wọn ìṣẹ́sìn kò jẹ́ ń tó tako wípé ẹ má gbọ́ kò sẹ́ni tó tako wípé èèyàn lè mú ọjọ́ wájú lẹ̀ fún àwọn àlámọ̀rí tá a bá fẹ́ ṣe àbí bá bá wọn jọ yàwó àmọ̀jọ wájú náà ni àti kàlẹ́ndà èbó àti yíjíra àmọ̀jọ wájú náà ni àfẹ́ ṣègbè àfẹ́ ṣàwò àmọ̀ náà ni ṣùgbọ́n nígbà tí n tá bá ti mú. nítorí wọn tó yẹ pé ìmú ọjọ́ wa fẹ́ mọ́jọ́ fún ìjọsìn ìjọsìn fọlọ́run náà tọ́jọ́ tá a mú bá ti ṣe déédéé tí wọ́n ní ká wò fún ìjọsìn àmúore nu tó kílẹ̀ nìyẹn àmọ́ nígbà tí tí wọ́n ní ká mú tí wọ́n ní ká wò fún ìjọsìn níta àwa mú wá sí déédéé pẹ̀lú ẹ̀ àmúkiri àmúbi tó ti yé so tàbá sọ pé on the eighteen march 18 òun á bẹ̀rẹ̀ ramadan ẹni tó bá di march eighteen yẹn nìyí tó máa rọ́ṣù ó ṣe déédéé sókè ẹ̀hẹ́n to tó bá di march eighteen yẹn tó bá ti déédéé ntí tí tó máa rí oṣù ní march 17 òun á lò àbí nineteen ní tó máa rí la máa lò torí pé ìpìlẹ̀ computer afẹ́fìran ara wa lọ́wọ́ ni ṣùgbọ́n nísìnyí níbi àìlágbòyí ẹ̀sìn àti àìsàn làákàyè ìyẹn lè dàgbà kó mọ́ni làákàyè ó wà lórí àbádámọ̀ iná kẹ̀bí rábìlá ilé ìmà àṣùdàrà iná sọ̀bí ìrànà àárín. kódà àwọn bá mi gbé gbẹ́gbẹ́gbẹ́ wọn mú iná kẹ̀bí rábìlá akílí máa àṣùdàrà àmọ́ wọ́n ibẹ̀ tó àwọn kìíní yìí òun náà náà gbára lé kò sí náà náà gbára lé o tẹ bá mo rí pósìtì obìnrin kan ó yà gbá wà nílé ìbò ó ní ìwọ̀n ọmọ tó ń ṣe wọ́n ní southwest wípé London tó ń wà nìyí àwọn náà ti kéde ìgbà tó máa mú oṣù kódà wọ́n tún kéde twenty thirty kò lè yọ òun nígbà tó ti yá àwọn àfa ló wà yé kò yé màmú ló wà yé mọ́ ìyẹn lè ìyẹn lè mú gbé ọjọ́ kalẹ̀ sókè a lè gbọ́dọ̀ kalẹ̀ kò sí problem pẹ̀lú ẹ̀ but nígbà tí n ti wẹ́dà bá ti sọ má fi yàtọ̀ sí ọjọ́ tẹ gbé kalẹ̀ n ti wẹ́dà bá mú wa lè má tẹ̀lé kan so ẹnìkan ò tako ìgbọ́jọ́ kalẹ̀ ẹ̀hẹ́ ẹ má gbára lé toró lè yẹ but nísìnyí ẹni ọdún bàbá twenty eight ẹni eighteen lẹ́gbẹ̀rẹ̀ àwẹ̀ ẹ sì tunu ní ọ̀n di tẹ́sí tunu nìyẹn nìyí. what of tí weather bá ti nìkan ẹni ara kò lè change ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn ìyẹn oṣù ọ̀rọ̀ làkàyè òyìnbó tó gbé ilẹ̀ gan-an kó máa ń change nílùú èbó wọ́n máa ń yí aago wọ́n máa ń yí aago ní Europe wọ́n á yí nígbà ìyẹn lè dàgbà kó wa weather condition ó máa jọra wọn kódà níbo mi náà ní Canada Canada òun níbẹ̀ yes ah, ah so ìgbà tó bá jọra wọn ní Nàìjíríà sí ibẹ̀ nìyí no problem the same oorun the same kini ajọra wọn now sẹ́rí àwa àwọn àwọn opportunity débi wípé night àti day wa kì í sábà ní problem wọ́n lè jọra wọn lọ díẹ̀ díẹ̀ àmọ́ kì í sábà pọ̀ àwọn àwọn àbẹ̀tọ́ ń bẹ ní rògbò láti pé hmm, twenty hours alẹ́ ni four hours ọ̀sán ni wàá sọ fún mi ṣé o lẹ́yìn twenty hours ó fi sùn wọ́n yí ni wọ́n máa ń yí ni wọ́n á yí wọ́n á dẹ́kẹ̀ mọ̀ pé twenty hours yẹn gbẹ̀kọ́ ni pmo am ń bẹ nínú twenty hours yẹn ẹ gbọ́ mi yé am ń bẹ́ẹ̀ ọmọ kí wàá kan ti pẹ́ ó lọ ẹ́ẹ̀dì iléeṣẹ́ epo wọn ní ní yúròpù níbo alẹ́ ló wá débẹ̀ bóyá lọ ọkọ àmì lọ sóòtẹ́ ìlú bá sùn wọn náà náà bá ń retí ọ̀gá tó wá kọ̀ǹtù conference wọn láti wá pè pé ẹ wá sí conference ní a ṣe wà ní ẹ wá ní kínní wọn náà ti yí aago wọn ní àti máa yí aago wọn náà ti yí am lẹ́wà yìí am ok nísìnyí am ó ní iye working hours àbí ó dẹ̀ ní iye resting hours lọ́dọ̀ ọlọ́run ètò máa ti rí pé alẹ́ òru fẹ́ gba nínú táìmù working hours ní tó fẹ́ gbà yẹn nìyí àwọn máa pè lára am wọ́n yí ọmọ yí àgbo ọmọ yí àgbo gbàgàdà àgbo yẹn lẹ́yìn wàá fẹ́ jí nàìjíríà yìí <laughs> nígbà sọ́ọ̀tún sọ fún yín pé wọ́n ti róṣù ẹni rárá ẹni aláì ẹgbẹ́ ń tọ́mù aláì kò sí làákàyè mẹ́ kò bẹ́sìn mu kò bá làákàyè mu nìkan ọmọ yàrá tó wà nílé epo sọ pé à ah, pípé ní lọ́wọ́n tó ń mú òun lè yí ìjẹ́ pé ẹ pé ní nàìjíríà wa late comer tó máa ọmọ iléèwé ìkẹ̀kẹ́ náà ni tábà ó táǹtà lọ yá rí pé ilẹ̀ mọ́ ń pẹ́ kó tó mọ́ àbí ó yẹ kí wọ́n káwọn skul ti adjust time lateness inú òkùnkùn náà ti mú lateness torí pé wọ́n ti permanent sí time seven seven ni bẹ seven tẹ mú sí nǹkan ni seven tó wà nígbà tí nígbà míì so bàbá bàbá yí padà lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé no problem àbí wọn tó bá ti di bí ọdún eighteen koran ti sọ fún wọn pé faman shahida minkum ash-shahra ramadan oṣù ramadan òun láti bẹ̀rẹ̀ àṣà anábìrin súnmọ́ lórí ẹ̀tọ́ akéwì lórí ẹ̀tì tabafẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n rí oṣù ni wọ́n rí oṣù anábìrin sọ ó ní inna nahnu Eh, ummatun la nahsib ó ní àjẹ́ ìjọba tó lásì pé ìnànánu fọ́ọ̀mù lánà òmíyà ìnànánu fọ́ọ̀mù òmíyà tún àlèkà àlèkọ́ lánà so àṣìlẹ̀ ti ṣírò àmọ́ àṣàrù àkàdà túmọ̀ àkàdà túmọ̀ àkàdà fana bẹ́sẹ̀ dúró ni so lánà so àti calculate kalẹ̀ fún fún jọ́sìn tẹ́gbẹ́lẹ́ ọ̀rọ̀ alẹ́ ayé ni no problem so tẹ́ bá mú ọ̀nà eighteen kalẹ̀ tó padà wá sí déédéé tíṣù tọ́ọ̀nì tó gbé kalẹ̀ kò sí problem gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ni tẹ́ bá mú kalẹ̀ tẹ́ bá mú kalẹ̀ àbí tí ó padà wá sí déédéé ẹ̀ tíṣù tọ́ọ̀nù bá declare lálò òkìkí wà láàbùrọ̀ mú kalẹ̀ bí ba ṣe pé ẹ fẹ́ pín nàìjíríà sí mẹ́ta ilẹ̀ haúsá ilẹ̀ yíbò ilẹ̀ yorùbá ẹ fẹ́ pín àwọn mùsùlùmí nàìjíríà wọ́n fẹ́ pín wa ni wọ́n ní kíní kan sultan lẹ̀ nílò ní olórí mẹ́ríkà ti di sultan gèrè àbí mọ́gàjì ilé agége rẹ̀ bá wí wọ́n ní sultan wọ́n ní sultan ilẹ̀ yorùbá subhanallah kíní yẹn dẹ̀ ti pẹ́ ó ti pẹ́ nípa àwọn bàbá bá dámọ̀ náà nìyí àwọn náà ló ń gbà yẹn nìyẹn ṣé ká dámọ̀ àlè ìlọrin rahimahullahu ta'ala àwọn náà tún fẹ́ kí wọ́n gbódò sultan gbogbo yẹn nìyẹn kò sí lẹ́sìn Islam kò sí tẹ́sì fún abẹ́ ìjọba kan láwa abẹ́ owó kan là ń ná gọ́ọ̀mẹ̀ntì kan náà ló ń kọ̀ǹtró wa àbí ẹ́ẹ́ pírẹ́sidẹ̀ntì kan la ní kí ló wá lóde tá à lè ṣe gbogbo àbùsùn tá à lè ṣe wọ́n wọ́n umma ní abẹ́ Nàìjíríà káwọn ti sọ yìí pé ẹ̀yin tẹ́ mú ọrùn twenty eighteen gan mélòó ni yín ẹ̀ kún sáfù tabagbé mọ́sálásí kalẹ̀ fún gbogbo mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá ẹ̀ kún sáfù kan mélòó ni yín àti mọ́ríkàtì àti lórúkẹ́jẹ́ ẹ̀ tó rò kankan so má bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú on the eighteen wọn yẹn dúró de ìkéde sultan ọlọ́run ti ṣe ìjọba nàìjíríà yóò fún sultan láàyè kó lo nta sami lọ́fẹ̀ẹ́ láì sanwó bẹ́ẹ̀ yóò bá kéde fi ẹ̀ sanwó fún nígbà ìbíjọba ẹ̀ yóò mọ̀ yín rí ẹ má jẹ́ da ẹ má jẹ́ da kìnìún mọ́ ìyẹn ò bá làkàyè mọ́ ẹni ìtòsí lábẹ́ tó àwọn òsìkò lọ́ba kílẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn òkè lọ́ba kílẹ̀ kéèkì wọn kí ni wọ ẹ kí ni nọ́mbà ti tiẹ̀ five mark sí thirty six seven ẹ̀ eh, thirty number eight ọ̀yà ni sáríkì ìmọ̀lọ́lẹ̀ rẹ̀ ṣe ètò ní ìlú káàkiri ìṣòro ṣé nítorí pé bá ṣe ṣàlàyé gẹ́gẹ́ àwọn ìlú tó ní ìdájọ́ ìlú tó máa ṣe. Láti ọ̀sán láti. Láti ṣe tábà fẹ́ tábà ń jẹun. Ṣé gbólóhùn òṣìṣẹ́ ìbàjẹ́ ọlọ́wọ́ sọ́run ìlànà ìṣẹ̀lẹ̀ nàìjíríà tó máa máa rí sí pé. Tó bá ti pé Allahu Akbar, òun ni, ẹ má dé lẹ́sọ̀ láti ìdèzìdè pé lọ́sùn máa ń sọ àṣọ láti mú pé òun ló sì yàtọ̀ láàrin irun àkọ́kọ́ àti irun kejì àmọ́ kókó táwa níbi ti pé ṣé muazin sásìkò tí wọlé àti òsì wọlé ìdófìlè mú dófìlè ọlọ́wọ́ òsì wọlé nù so tóun bá máa pèrò yóò fi àṣọ láti. Mm ẹ̀mí ìrẹ̀lẹ̀ jẹ́ ń bẹ̀ báyìí àṣàlá ti ṣáyẹ̀ lómi lẹ́nu yóò fi lẹ́nu ẹ̀rìn tí bá ti bẹ̀rẹ̀ nǹkan yóò pọ̀ ẹ sọ fún yóò pọ̀ late ó ti máa yọ àbí. àdèmọ̀ pé ó ti yọ bìfọ́ gbà yẹn àti méjì pẹ́ńdẹ̀ ní àwọn ọmọ tí bá ti mọ̀ pé ó ti yọ ó ti yọ náà nìyí. àwọn tó wà lẹ́nu àwọn ò mọ̀ wípé ó ti yọ before ẹ̀ tó bá táwọn lọ́nà ẹ̀ máa mú sókè so gbàtà wọn yẹn bá pẹ̀rùn wọn á tẹ̀lé wọn àmọ́ ó da káwọn náà gbìyànjú láti lè mọ gbàtà àlùfáàdà rí yọ ó ti rọrùn nísìn ó ti rọrùn báyà bá mú wa lójú kínní kínní agbó tiwa tó sọ fún wa yẹ kò yẹ lómi ẹlẹ́yìn ta ló ń yí àwọn kínní ìpadà bó ṣe yí padà ìgbìyànjú ìfojúwá àsìkò oorun ṣẹ́gbẹ́miyé ìfojúwá àsìkò oorun lọ́pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn olùlàmọ́ ti ṣe ìgbìyànjú òun náà fi gbé agbókalẹ̀ yes òun náà fi ṣe ohun tó ké nígbà báyìí bí wọn bá dẹ̀ sọ ìwọ náà rí. bọ́ọ̀ bá wà yìí nítorí tí wọ́n bá do magnum rẹ̀ náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹ̀rọ dájú pé ìṣe bá ṣe ìrà ló ṣe wà yìí ó ti ní adjustment pé tẹ́ ń lo fóònù náà ẹ máa adjust ẹ̀ tẹ́ bá ti adjust ẹ̀ yóò mọ̀ fún yín ní rọ́ǹdù. Hmm? ẹ̀rọ pé stage two àwọn tó wà ní stage two nìyẹn àwọn tó wà ní stage one àwọn ò tiẹ̀ fẹ́ gbólè rárá so àwọn tó bá ti wá gbólè to four ẹ eh, bọ kò kò kò sáàgbó lè tó máa sọ tó máa sọ to four all gbogbo kàfíńtà ẹ eh, àwọn kan nìyẹn àwọn kan gbélé rárá wọn gba changing <laughs> stage one àwọn yẹn sì wà stage one àwọn kan gba aago yìí pẹ̀lú wọn gba adjustment <clears throat> àwọn kan tó wà àwọn tó gbádùn àwọn wà ní stage three so stage three yẹn ni wípé ntí yẹn observe ní naked eyes tá a wọn àwa adjust aago síbẹ̀ rẹ̀ ní stage three wọ́n á lọ padà sínú tíra gbogbo àwọn kan bàlódé yìí a lè bá bẹ́ẹ̀ dáná ló fi júwe oòrùn ìbòjí òṣùpá níta máa rí nìyẹn tá a fi máa rọra kó dábàá ṣe jọ́sìn nìyẹn tó wà nìyẹn so torí ẹ̀ níta àwọn ẹ̀ bá mú wá láti adjust ilé ìwà sọ ìṣesí oòrùn ìgbòjì òṣùpá lódìdí ọdún kan ọdún kejì tó lọ bí ọdún tó pọ̀ ìyẹn lè fi dìtámìnì èyí tó ju ọjọ́ tó lè jẹ́ ní ilẹ̀ yorùbá zuri ò lè wọlé three o'clock àbí tòjẹ́sì àtúntò pé tó bá fi àpẹẹrẹ àlìkẹ́mọ̀ fẹ́ dé bọ́ọ̀lù kù á sì mọ̀ pé lè yún ní ìtọ́ àpẹẹrẹ àlìkẹ́mọ̀ ni ṣùgbọ́n bí lòsì lọ́wọ́ nífọ́ pé wọ́n nífọ́ rọ̀lẹ́ ẹ́ ààrẹ pé dàgálì bá ti dé lógún <laughs> so àwọn yẹn nìyí a ti mọ ìdí sí ẹ̀ lọ́dún nìyẹn ìyẹn wá lè wá nǹkan ìrànlọ́wọ́ láti lò tí ó mọ aráyàn létí nígbà táwọn àsìkò yẹn ní tá a ti mọ̀ ní tó bá ṣẹlẹ̀ náà àbájọ́ mọ́ ń lò nìyẹn wọ́n ti mọ tí kúránì sọ wọ́n ti mọ gbòdì sọ wọ́n ní à tí òòrùn bá ti mú ìdajì igi ìdajì igi kíní kan ti ṣẹlẹ̀ tí òòrùn bá ti wà nísàlẹ̀ igi nítawọn ọmọ mi so igi ni wọ́n mọ̀ wò kì í ṣe sánmọ̀mọ̀ torí pé wọ́n ti ní ẹ̀kípẹ́sì lọ́dúnmọ́dún nígbà tí gbáwọn ilé ìdáka rẹ̀ náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ọ̀ka pọ́nlé àti tiwa ni ìlànà kan sọ di ànábì tí wọ́n ní sùn torí tó bá tó bá mú ọjọ́ lẹ̀ ó ti sọ kàlẹ́ndà dànàbì rẹ̀ ó ti sọ di so in ti Islam gbà nínú sáyẹ́nsì ni pé níbàámu sí yóò ṣù tóṣù bá ti yọ àmọ́ kò tóbi ó kéré ebi tá a bá fún èèyàn mẹ́wàá kan wá wò adlé lèèyàn méjì ó fi rí dáadáa ẹ̀hẹ́n a lè lo bàínókúlà bàínókúlà nìyí kíní ọlọ́run gbogbo yẹn wọ́n gbé sí báyìí àwa jẹ́ kí n tó kéré yẹn kó tóbi ó máa magnify yẹn á tóbi tó bá ti tóbi àwọn tí ò rí nínú àwọn mẹ́wàá ọ̀hún wọn rí dáadáa ìyẹn ni bàyìlókúlà ìtàn ló sáwọ́dí nìyẹn ìtàn ló káàkiri ní nàìjíríà náà ń lò yẹn ni ìyẹn ni ẹ̀ ẹ̀ ìbẹ́ni pé mọ́lù sáyẹ́nsì ni ẹ̀ṣẹ́ ló bàyìlókúlà ọ̀dẹ̀ ni ọ́ ẹni tó ń lo binocular àti ẹni tó ń lo gíláàsì ojú ò ní sí tí n bá gbé tíra síwájú báyìí tí n bá ṣe báyìí sí mi ní rí tí wọ́n túmọ̀ sí pé tíra síwájú mi ni ó wà wájú mi èmi lèmi ò rí àbí má ṣe báyìí mo rí àbí ní rí bọ̀dí ti tíra síwájú mi nísìnyí kò síwájú mi wọ́n sọ pé ah ó wà ó wà ó wà níwájú yẹn lè rí ni àwọn ó wà ó wà ó làwọn tó ń gbé kàlẹ́ndà tó ń lo tó ń lo new cycle àwọn máa ń kakuléètì òṣùpá ó máa lóyún tó bá lóyún wọn á bímọ tó bá bímọ tó bá jọ keje ọmọ ìmọ̀ wọn á jáde tó ọmọ ẹni ní orí ẹ̀ lè kéré orí ẹ̀ lè tóbi. wọn ò rí kankan o just one plus one lásán náà máa ń kakuléètì ẹ̀sìn ọ̀fẹ́ wa nínú tánàbí gbà ò lẹ́sàn tó gbà nìyí ní máa ráwọn sábà kan lọ wo kan wọ oṣù wọn máa ń lọ wọ àwọn sábà máa ń wọ oṣù àbúrẹ́ra ti rírí àbúládùn náà ń wọ́rọ̀ ti rírí àbúládùn náà bá sinà ti rírí kò sí kàtà náà bí rírí ní gbogbo oṣù àwẹ̀ rọmọdánì tó gbà wọ́n máa ń sọ fún mi pé wọ́n ti rí oṣù. ok èyí náà máa náà ok náà wàá ti sara. Kò sáà burú bẹ́ẹ̀ ojú òní islam tó ká ra ọjà bí epo bí òróró ká sọ ẹ̀ pamọ́ ká má ta tó bá ti wá wọ́n ká má ta kò sáfù níbẹ̀ tí gbàtà pupamọ́ yẹn nìyí tí ò bá kéré ti scarcity ṣèṣì ṣe kò sáfù níbẹ̀ ó pọ̀ náà láti gbé pamọ́ kò sáfù níbẹ̀ àmọ́ tó bá yẹ pé nǹkan tó dá sí pé tá a bá họ́ọ̀dì tá a bá kó pamọ́ ìkópamọ́ yẹn ni yóò kó àwọn èèyàn sí ìnira torí pé ó máa scarce àwọn akọ̀tọ́dá pé tára bá ti wá ní àwọn èèyàn ọba padà gbé jáde àgbòwọlé wọn wà rà lówó gọbọ ìyẹn ò dáa ṣètìlẹ́sìn ìyẹn ò dáa Islam tako ìyẹn nínú pè ní hodin alhitikar nínú sharia but nisin kìnìyàn pọ̀ ó pọ̀ débi pé owó ẹ̀gbọ́n ló bàjẹ́ àwọn àfikò díẹ̀ mẹ́ àkópamọ́ léyìí tí ò ní àwọn èèyàn rárá kò sáà burú bẹ́ẹ̀ tó bá ti wọ́n sáko jáde torí pé àwọn tó bá sábà máa ṣe báyìí máa ń ní period epo ní time time tó bá tó bá wà ń ta yóò surplus tába kó pamọ́ nígbà yẹn nìyí ìkópamọ́ títí wa kò affect àwọn èèyàn ní lílò ní rírà tába wa kó jáde lásìkò wọn gbogbo látàrí price tó bá wù wá kò sí problem ọ̀bẹ. bẹ́ẹ̀ náà wàá hmm? fi

sọ́kọ tó lẹ́sẹ̀ ó lẹ́sẹ̀ ìyàwó lẹ́sẹ̀ ó sì náà lẹ́sẹ̀ àmì ìtàn ni wọ́n lè lọ́sẹ̀ tètè àmọ́ tó fẹ́ súnmọ́ tó fẹ́ lẹ́sẹ̀ jù òun lọ́kọ rẹ̀ kì í ṣe gbọ́dọ̀ tó kópa yẹn o òun ó ṣe ṣírìkù kó tó lébèrè mọ́gàn obìnrin ò sì ṣe ṣírìkù kó tó ṣe ṣìnà àlè náà ò ṣe ṣírìkù kó tó ṣe ṣìnà ṣe ọ̀gbẹ́jọ́ kọ́ yóò ṣe ṣíríkù tó ti yé sìn so èyí tá a sọ yìí búdù nọ́dọ̀rù ìwòsàn ọkùnrin ló yẹ kí yẹn gẹ̀ẹ́sì ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ìzákùnmí lọ sọ yìí lára àwọn dáadáa tí islam wá sílẹ̀ yorùbá nù ètùyẹ àwọn àtòrí wípé ẹnìkan dùn wá lẹ́tọ̀ọ́ àwọn àlọ́ torí ẹ̀ṣẹ̀ bọ̀ àní mọ́ lọ́n mọ́. yòòbó ò ní ẹwù kan márùn-ún ó torí wípé òfẹ́ kan gun ìyàwó tíyàwó rẹ̀ ṣe sì náà ló bá lé mọ́gùn àbí ó wá ṣiṣẹ́ kódà sí pé mọ́gùn tẹ́lẹ̀ níbi lára ìyàwó gan ọkùnrin ó sì ná gẹ́gẹ́ fún ẹ̀ òun ti ní ayẹmọ́gùn tó ti gbóná àjọ̀nú ju àjọ̀nú lọ èdè eh, because mọ́pọ̀ tí tó fẹ́ lò ẹnìkan ló ṣe fún ọ àbí òpó abẹ́nú gbọ̀ngàn sí ni yìí ẹ bá ṣe lè sin àjọ̀nú sí ni torí ẹ kò tí mú justice wá kò mú justice wá kódà kẹ́ni yẹn kó má ní ẹyẹ mọ́gùn gbàbẹ̀ kú kó gbàbẹ̀ kú ẹni tí ó lé mọ́gùn sára ìyàwó rẹ̀ tó sì jẹ́ mùsùlùmí kò sí yóò ti ya òun náà ti yapa òfin ọlọ́run kó tó lè fi ìjìyà kan ẹni tí ìjìyà tán bẹ́ẹ̀ni ìbá obìnrin lò pọ̀ nígbà míì ó lè mọ́ jẹ́ túrú ṣìnà àti obìnrin tó ń jẹ ọkùnrin nípa láti bá ṣe ṣìnà ló fi wáyé nínú ìṣẹ̀lẹ̀ yìí pé tó bá di inú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ tọ́pọ̀ àti ìyàwó ń gbá àwẹ̀ tó bá yẹ pé ọkọ ló jẹ́ ìyàwó ẹ̀ nípa bá láṣepọ̀ tán ti jọ láṣepọ̀ ìyàwó òní ìyàwó òun sì láwẹ̀ àbí kò ní ṣe kọ̀dọ̀ kò ní ṣe kàfàrà àmọ́ ọkọ tó òun ṣe kọ̀dọ̀ yóò kàfàrà torí kò ló jẹ́ ìyàwó nípa wọ́n tọ̀ sọ pé ìyàwó tí yẹn lé mọ́gùn gangan ló lọ rẹ́pù ọkùnrin ṣẹpá ti pẹ́ẹ́lẹ́ báwọn bàbá ti pẹ́ẹ́lẹ́ báwọn yóò ti mọ̀ pé yòbó ò ní formality justice tó bá ti di rọ̀rọ̀ báwọn so tí yẹ pé ìyàwó gangan gangan òun ló lọ títí pábọ́pù ni lò pọ̀ ó mọ̀ ń ṣẹlẹ̀ dáadáa rẹ́pìn kò wà lórí ọkùnrin nìkan obìnrin máa ń rípu ọkùnrin ọkùnrin máa ń rípu obìnrin ìgbà mísìn nìyí àwọn méjì yẹn má lè má lè bá pàṣẹ wọn gbádùn ara wọn lọ ìṣìnà ṣùgbọ́n bá rántí pé ọkùnrin lórí ló lórí ipò ẹ̀ á sọ pé ó di yàdá àbí tọ́ ẹ pé obìnrin ló wá rípu ẹ̀ ń ọkọ ti dàpọ̀ yẹn <laughs> ìkan tó nù ó tọ̀ sọ pé obìnrin bá ń pìrìsẹ́ńtà rẹ̀ fọkùnrin ẹ pé òun ò sí lọ kọ́ńkọ́ torí ẹ̀ islam ti gbé òfin kalẹ̀ kẹ́tọ́ lè sọ pé obìnrin ṣe zìnà àwọn ìdájọ́ báyìí àwọn ìṣàlẹ̀ kìnnìkan pé mọ́jẹ̀mú báyìí ó gbọ́dọ̀ wà ńlẹ̀ tọ̀ táwa ló wá lẹ́tọ̀ọ́ láti fìyà ìpanijẹ́ ní olórí ìlú ni kì í ṣe ọkọ kódà ìtọ́nà àwọn sábíbà náà bí pé wà náà bá bá mo wọlé mo wá bọ́kùnrin kan lórí ìyàwó mi ṣé kí n lọ wá náà ní ẹlẹ́rì mẹ́ta wá ànábì bẹ́ẹ̀ ni àbí kí n bẹ́ẹ̀ ọ̀nà ó ó lọ wẹ́lẹ́rì mẹ́ta wá náà ni wàá wá ẹlẹ́rì mẹ́ta wá ìdí wọ̀ rí ọ̀pá tìró tó wọlé tìró tó wọ̀ rí àwọn mẹ́ta náà di ẹlẹ́rì mẹ́rin àwọn náà gbọ́dọ̀ rí pọ́sibú lẹ́sìn mọ̀

bóyá obìnrin travel ó lọ sí lómi ó sì lóhùn lọ́kọ láìmọ̀ ọkọ sì ti lé mọ́gùn ẹlòmíì wá wá gun obìnrin ẹni lòún bá kú lára ilé ìbáyé náà kọ́hún ìsìláàmù ló jẹ́ àrùn ara ìyẹn máa ń ṣe sùúrù ni nígbà tó bá tẹlẹ̀ sẹ́lẹ̀ ní náà bẹ́ẹ̀ òṣùbọ̀ àwa nínú ẹ̀sìn Islam àdìpẹ́ tó yẹ ká fẹ́ ni òun ni ọ̀nà tán fún wa òun ló fọ̀rọ̀ pamọ́ àti fẹ́ tán ká tó mọ̀ pé ah àtúntì ìwálé ọkọ bá wọn bẹ̀ nìkan òsínú àwa dáadáa ó lè so kókó ọ̀rọ̀ náà ni ọkọ ó ọ̀nà tó ń ọ̀nà tí ẹni tó báyàwó ẹ̀ lásìkò nílànà ṣìnà ìyà tó ń jẹ ó lóòótọ́ gbẹ̀yìngbẹ̀yìn náà tí ó tọ́ sí náà ni ó kó dá náà ni jungle justice nìyẹn àbí jungle justice nìyẹn ìyẹn ti ní islam tako jungle justice tó ọ̀nà bí ọ̀nà bí mẹ́ta lọ́kọ̀ yẹn ti ṣe ẹ̀rẹ́ yọ a àlè ti ẹ̀ ń ṣìnà ọ̀nà kan ló ń ti ṣe àmọ́ ìjọba ló lẹ́tọ̀ọ́ láti lè fi àjọ òun gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn náà ìyàwó ìyàwó náà olóòpì wọ́n ṣe lọ́dún fún náà dèdè ìyà tó tọ́ sí àlè ló tọ́ sí ìyàwó nínú ẹ̀sìn islam ọlọ́run ní kí ìjọba pàṣẹ kí wọ́n jù wọn lóko padà àwọn méjèèjì àmọ́ wọ nìyí ẹ máa wo àbòsí ọkọ nìyẹn o ìyàwó ló lé mọ́gùn ìyàwó sì ní kú kò ní jìyà òun sì máa ṣe sinimá pa àwọn yẹn káàkiri àbẹ̀ ẹ̀kọ́ pẹ́yìn sílẹ̀ ìbá náà nù tó lára dáadáa tí islam mú wa ní alhamdulillah torí ẹ̀ ní ṣìnà tó bá yẹ pé a bá ń lò fún ṣẹ̀ríà nílànà islam nílẹ̀ yorùbá ni Ah. a ti gbàgbé dọ́tò ìṣúná yóò bá tàn lọ yóò bá ìtàn nígbà tó bá fi rí yẹn bí mélòó kan tí wọ́n mú síta báyìí tíjọba ló yá ẹ mọ jù wọ́n lóko pa ẹni kò ní dánwò mọ́ bẹ́ẹ̀ lẹ́ sí ẹni tó jalè náà tíjọba ní kí wọ́n gé lọ́wọ́ sọ ẹni tó gé lọ́wọ́ ní ìgbóòdó ìjùmọ̀ ní títì tí irú ẹni yẹn tí ò lè dání sí láàmú lọ síbi akíndùn nìka wọn à ní ta ni wà lílì rẹ àwọn eléyìí wà nínú rẹ̀ ó lè yìí wà nínú rẹ̀ torí àmì kí wọ́n ti gé lọ́wọ́ yóò wà lára ẹ̀ ṣùgbọ́n tó ti jalè tó tuntun lówó tí ò sí nǹkan kan tó tún búlò ohun ẹ̀ wá wàlí yìí nìyí tó tún kó nọ́dọ́là jáde kódà bẹ́ẹ̀ ni yóò bá nọ́dọ́là mi láti rámi pé ó ti jalè ní lọ́wọ́ ẹ̀ nìyí òun kò tiẹ̀ nílè yọjú bẹ̀ ó yọjú gan sáfẹ́ yìí ni ó wà lára bí Islam ṣe ń kọ́ ìbàjẹ́ láwùjọ nìyẹn òjú lọ inshallah a máa tẹ̀síwájú nípa ìkàtẹ́rà wa ní monday a lè fọ́lò níbi lórí telegram inshallah abubakar rọ̀ wá lọ́nu wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbatihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh.